àmì tẹ̀síwájú àlàyé tí a ń bá lọ lórí àkídàtò alìsúnnàtì wàlìjàmáà àdìsọ́kàn alìsúnnà wàlìjàmáà síwájú ká tó máa sọ̀rọ̀ nípa kí ni àkídà àwọn alìsúnnà wàlìjàmáà ó ṣe pàtàkì fún wa ká ma kí ni àwọn khasa'isu hadhihi al-aqida al kí ni àwọn ẹ̀sà kí làwọn nǹkan tí a máa rí pẹ̀lú àkídà alìsúnà wàlìjàmáà tó jẹ́ pé a kì í rí níbi àwọn àkọ́ ìdùnmí tó yàpa sí àkídà alìsúnà wàlìjàmáà so níbi tí a bá dé níjẹ̀ẹ́jọ́ a sọ díẹ̀ fúnra wa níbẹ̀ níjẹ̀ẹ́jọ́ níjẹ̀ẹ́dógún pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala àwọn khasa'isi òun náà ni a tún máa bá lọ àwọn khasa'isi àlìsúnà àkídà àlìsúnà wàlìjàmáà nínú àwọn khasaisu yìí òun náà ni at-tamyiz òun náà ni at-tamayyuz àkídà alìsúnà wàljàmáà yìí àkídà tó yá tó dá yàtọ̀ ni yàní nínú ẹ̀sà àkídà alìsúnà wàljàmáà a máa dá yàtọ̀ a máa dá yanrí kò níbi àwọn àkídà míì wà áhàlùhà mutamayizun àwọn tán bá ní àkídà alìsúnà wàljàmáà látara pé àkídà tó dáyàtọ̀ ni tó dáyanrí ni àwọn náà ó máa dáyanrí láwùjọ wọn yàtọ̀ sáwọn ẹlòmíì fatariqatuhum mustaqima ojú ọ̀nà tí wọ́n máa rìn ojú ọ̀nà tí ó dúó déédéé ni tí ò ní sí rújú ń bẹ́ẹ̀ wa ahdafuhum muhaddada ahdafu wọn aims and objective wọn ibi tí wọ́n ń lọ yàní ibi tó ti ní ibi tó ní àlà ni ní tó ní gbèdéke ni kìí yóò kàn máa ronú lọ bó ṣe wù ú kìí yóò máa wà lọ bó ṣe wù ú kékeré ọmọ ṣe ẹ̀sìn bó ṣe wù ú so gbogbo àwọn eléyìí òun náà ló ní gbèdéke ìrònú èèyàn nú ẹ̀sìn àkídà alùsùnà wàjẹ̀má ìrònú tó ní ìjánu ni àbẹ́yàn ṣe máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala lọ́dọ̀ alùsùnà wàjẹ̀má nǹkan tó ní ìjánu ni pé á ah, ti bá ti rò pé báyìí kì í sì máa ṣe lọ ti bá ti rò pé lẹ́yìn náà dáa àbẹ́lẹ́yìn náà jọjú àbáwọn èèyàn fẹ́ràn nínú ẹ̀sà tí ń bẹ fún àkídà alìsúnà wàljàmáà annaha tahmi mu'taniqiha min at-takhabbuti wal fawda wad daya' àkídà yìí a máa protect ẹni tó bá ní àkídà yìí yóò máa sọ kó níbi at-takhabbut níbi ìmá kẹsẹ̀ bọ́sẹ̀ bí kéèyàn máa máa tí ó ṣe nínú ẹ̀sìn wal fawda wad daya' sì máa protect yàn kó níbi fawda níbi kéèyàn wà violent níbi jàgídíjàgan yóò protest yẹn kúrò níbẹ̀ wàdọ̀yà àti ibi kéèyàn máa ráre káàkiri ẹtì bá wọn ṣe téèyàn bá ní àkídà tó jẹ́ àkídà alìsúnà wàjàmá a yóò sọ kúrò níbi ìmọ̀ kẹsẹ̀ bọ́sẹ̀ níbi ẹ̀sìn ó bá ṣe eléyìí ní ìsinmi bá tún yá ẹ̀tún rí pé nǹkan mìíràn ó tún máa ni àbí ntí ìgbà bá gbé wá fún ẹlòmíì ìgbà ní fíńsẹ̀sì gbígbà bá rọrùn fún ẹ̀rí pé yóò rí máa ṣe ẹ̀sìn dáadáa tó bá tún rí pé nǹkan tún fẹ́ lé díẹ̀ fóun yóò tún gbá nǹkan míì ṣe so ìgbà ní ń darí ẹlòmíì so bí nǹkan bá ṣe dẹ̀ sí bí nǹkan bá ṣe rọrùn sí òun ni ó máa darí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì àmọ́ àkídà alìsúnà wal jamaa ó tayọ irú nǹkan báyẹn àkídà yóò sọyàn kúrò ní gbogbo irú nǹkan báwọn àkídà tó yẹ pé téèyàn bá lákídà yìí èyí ó dúó lórí ẹ̀sìn kọ́dà bí yóò bá rí jẹ èyí ó dúó lórí ẹ̀sìn kọ́dà bí yóò bá rí mu èyí ó dúó lórí ẹ̀sìn kọ́dà bí yóò bá rí ìgbádùn ayé ìyíwọ̀n ní àfẹ́kì ẹ̀sìn yàn torí pé ẹ̀sìn wà lọ́tọ̀ ìgbádùn ayé ọ̀tọ̀ ni so ayé wa so papọ̀ mọ́ra wọn àkídà alùsùnà wọ̀lùjẹ̀mọ́ ni ó kọ́ wa ni pé ayé lọ papọ̀ mọ́ra wọn o ẹlòmíì bí o bá sì ronú jẹjẹ ní ìsinmi bá ń pa àbò ní pọ́blẹ́mù kan ó yẹ jẹjẹ alòlé kírun ẹ ẹ ẹ máa lọ náà so nígbà tó bá rí gbádùn tó bá rí ti ń wá tó rí jẹ tó rí mu òun náà ní kọ́ pé pé àgbọ̀nú tó yẹ jálè kírun jálè kírun jálè kírun so ẹ kiri pé irú àwọn báwọn nísìnyí wọ́n lọ ẹ̀sìn papọ̀ mọ́ kíni wọ́n lọ papọ̀ mọ́ ayé pé báyìí ò bá ti rọrùn mọ́ kò sẹ́sìn nánu ẹ̀sìn báwọn nísìn so afa wa sara ifun pe fal manhaj wahid torí pé ojú ọ̀nà tí ahlus sunna wal jamaa ni ojú ọ̀nà yo kan sunna ni wal mabda'u wadihun thabitun la yataghayyar so in tó wá jẹ́ ìpìlẹ̀ manhaj yìí ẹ tó dúró lé tó jẹ́ orísun manhaj yìí wadihun nǹkan tó clear ni o thabitun la yataghayyar nǹkan tó sì fẹsẹ̀ múlẹ̀ ni tó jẹ́ pé kò lè change fa yaslamu mu'tadiquha min ittiba'il hawa bẹ́ẹ̀ ẹni tó bá gba àkídà alùsùnà ìwọ̀ jama'a ìwọlé tó ní àdíọ́kà alùsùnà wal jama'a irú ẹni báwọn yóò là kó níbi ìfẹ́nu kò ní máa síkíni kò ní máa lò fẹ́nu níbi kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yaslamu mina takhabuti fi tawzi'il wala wal bara yóò sì là kó níbi ìmá kẹsẹ̀ bọ́sẹ̀ níbi alwala wal níbi ìmá báyàn ṣe nítorí Allah subhanahu àti ìmá báyàn ṣe nítorí Allah subhanahu méjèèjì náà ló lófin tó ní lẹ́nu ṣẹ̀ríà islam alwala'u walbara alwala'u lillah ẹni tí èèyàn máa ń jẹ́ ọ̀rẹ́ ayò pẹ̀lú Allah subhanahu wa ta'ala èèyàn máa ń súnmọ́ Allah subhanahu wa ta'ala yóò bá sọ̀rẹ́ pẹ̀lú àwọn tí wọ́n bá ń fẹ́ràn Allah subhanahu wa ta'ala ẹni tí máa ń ṣẹ̀sì tó jẹ́ mùsùlùmí òdodo èèyàn ní wà láòkun yóò máa fẹ́ràn rẹ̀ ó sì jọ ẹni tó bá ní àkídà alùsùnà wal jama'a òun náà ni ó lè dúó déédé níbi tá à ń pè ní àlùwàlá wọlbàrọ yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn láwùjọ lónìí àlùwàlá wọlbàrọ wọn ká bá yẹn ṣe àbí ká má bá yẹn ṣe ní tí wọ́n fi ń wọ̀n àǹfààní tí wọ́n bá ṣe lọ́dọ̀ ẹni òní àbí wọ́n jẹ́ ẹnìkan tí ó súnmọ́ gan so tó bá yẹ pé tó bá yóò tí ó ra àǹfààní lọ́dọ̀ rẹ̀ ní àǹfààní ayé kan irú ilé oníṣẹ́ pé yóò súnmọ́ dáadáa yóò máa bá a ṣe tó bá wá ṣe pé ẹni tó rí pé ẹ kò sáǹfààní kankan tí mo kú lè rí lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ yóò wá lóhun ṣe àlùbárà òfun bí àwọn ah, eléyìí ẹ bá wọn òun bá ṣe so eléyìí alùsùnà wal jamaa wọn ò ní àgbọ́yé nǹkan tá à ń pè ní alwala'u walbara pé tálá nífẹ̀ẹ́ nínú ẹ̀sìn tálá máa bínú nínú ẹ̀sìn kí ni ó fa tá a fi máa nífẹ̀ẹ́ ara ẹni tá a fi máa gbalada lọ́dọ̀ Allah subhanahu kí ni ó fa téèyàn ó fi kórìíra àyàn tí yíò máa bínú ẹnìkan tó yẹ pé bó ṣe ń kórìíra rẹ̀ ń inú Allah subhanahu wa ta'ala ìsúnmọ̀ dùn sí ọ ó tún máa gbalada so ali sunna wal jamaa wọ́n mọ àgbọ́yé gbogbo eléyìí wọn ò ní máa tẹsẹ̀ bọ́sẹ̀ ń bẹ̀ wal mahabbati wal baghdha àti fẹ́ àti bínú wọ́n mọ àyè gbogbo ẹ̀ dhalika anna al aqidata sahiha yóò fún wa ní <clears throat> yóò kí náà pè ní alìmẹ̀yà yóò fún wa ní measurement yóò fún wa ní tá a máa fi ń wọn nǹkan tó yẹ pé measurement yìí kò lè ṣe mistake láéláé kò lè sáà ṣe bẹ́ẹ̀ kí ni oníjó sáà bẹ́ẹ̀ ni pé nítorí pé látọ̀dọ̀ Allah látọ̀dọ̀ anabi sallallahu alayhi بذلك من التشتت والتشرد والضياع ويعرف من يوالي ويعرف من يعادي ويعرف ما له وما عليه سؤال السنة والجماعة لا ترى به tí nǹkan bá ti yé tí àkílà ìwà wà lára rẹ̀ yóò ìmọ̀ kí ìmọ̀ sọ̀rọ̀ wájú pọ̀ mọ́ ti pàkọ́ ìmọ̀ mọ́ tẹ́ yóò ṣe nínú ẹ̀sìn ìmọ̀ mọ́ tó kà lọ́rọ̀ yàn alùsùnà wal jamaa yóò là kó níbi gbogbo irú àwọn nǹkan báyìí alùsùnà wal jamaa yahrifu ma lahu wa ma alayhi yóò mọ́ tó jẹ́ tiẹ̀ nínú ẹ̀sìn tó yẹ kóhun ó ibi tó yẹ kóhun ó dé yóò mọ̀ wa ma alayhi yóò sì mọ̀ ibi tó yẹ kóhun ó dé pé tó bá dérú tó bá ṣerú nǹkan báyìí o ìjìyà ti bẹ́ẹ̀ ni so eléyìí nínú kíni nínú àwọn ah, nǹkan ẹ̀sà ti ń bẹ fún aqidatu alùsùnà wal ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni annaha tamnahu mutaniqiha arrahata nafsiyya wal fikriyya aqidatu al-sunna wal jama'a in ma fún ẹni tó bá ní aqida yìí ní ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí yóò ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn rẹ̀ wal fikriyya yóò sì ní yóò gbádùn nínú ròrí yóò ní ìfọ̀kànbalẹ̀ nínú ìròrí nítorí pé ẹlòmíín bẹ nísìnyí báyìí ní ọ̀tọ̀ níbi tí làákàyè ó ti lọ ẹlòmíì ní ti báyìí tí nǹkan bá ṣẹlẹ̀ sí lónìí mọ́júmọ́ báyìí nìsí ọkàn rẹ̀ ti ya fọ́tò eríṣiríṣi torí pàkídà rẹ̀ ó dáa á ah, abẹ́ni tá a jọ jarí abẹ́ni tó sọ pé ń rí ni abẹ́ni tí èkì mi yìí ni abẹ́ni tí nǹkan báyìí ṣẹlẹ̀ ni abẹ́ni tí nǹkan báyìí ṣẹlẹ̀ ni yóò wá ya fọ́tò rẹ̀ ṣeríṣiríṣi yóò ti wá pin yẹlẹyẹlẹ àbí yàrá ìyá mi ni àbí ẹ̀gbọ́n ẹnìkan báyìí ni àbí yàkàntálá jẹ nílé wa ni so fíkra eh, eh, rẹ̀ yìí orí rẹ̀ ń yóò ti wá máa káàkiri yóò máa wá ro oríṣiríṣi so irú ẹni báwọn torí pé kíni torí pé àkídà rẹ̀ ò dáa kò ní là kúrò níbi kíni kò ní ní ìfọ̀kànbalẹ̀ níbi òrí gẹ́gẹ́ náà ni kò ní ní ìfọ̀kànbalẹ̀ níbi lọ́kàn ẹ̀ pé tí yóò bá ti ní ìfọ̀kànbalẹ̀ níbi òrí kò ní ní ìfọ̀kànbalẹ̀ ọkàn ọkàn rẹ̀ ò ní balẹ̀ láíláí aya rẹ̀ ó sáà máa ṣe kókán kókán kókán ni tẹ́lómi bá gbọ́ tí ẹyẹ kan dún lóru nísìn ẹyẹ kan wá bàtí páànù lé wọn tẹ wá ń dún lóru yóò káyà òkè ní kọ́lẹ̀ lómi ò ní sọmọ jùmọ́má ó kẹ́gbọ́n táwọn ẹyẹ kan ẹ eh, ẹyẹ ti ń dún yìí kí wọ́n ti pa àwọn ẹyẹ kíní kan ni ẹ̀jí bá ń sùn báyìí pé alùsùn náà jẹ̀má àbí náà ó ti ṣe kíni tí ó ti sùn lọ fún afáǹtì ẹ̀ ẹ̀jí bá ń sùn pé ah, ẹyẹ ń dún ẹyẹ ń dún tiẹ̀ náà ni àmọ́ lọ́dọ̀ tiẹ̀ ní sìn ẹyẹ ò dún tiẹ̀ o ẹni tí ò bá ní àkídàtọ̀ alùsùn náà jẹ̀má à kò ní gbádùn níbi ìròrí kò ní gbádùn ó wá lálàá nísìn pé ẹnìkan wá ń léhun ẹnìkan wá ń lé lójú oorun so nígbà tí ó bá tají báyìí dé nísìn ó wá rí pé òun sì ń mí hẹlẹ hẹlẹ hẹlẹ náà ni ẹ báyìí nísìn ó ní ah ẹnìyẹn lé mi débi pé kọ́lá nígbà tí mo tají gan yìí sì tún mí hẹlẹ hẹlẹ tó bá wá jí báyìí nísìn kò gbádùn mọ́ bí ó ṣe máa ṣe kíni bí ó ṣe máa ronú pé ọ̀nà wo lágbègbà òun náà ni ó kàn lọ́rọ̀ rẹ̀ so ẹni tí ò bá ti ní àkídà alìsúnà wal kò ní gbádùn nínú ẹ̀mí kò ní gbádùn nínú ròrí òun náà ló sábàbí tó wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látara àìní àkídà yìí ó kó fìtínà bá wọn nínú sẹ̀mí ayé wọn ó kó fìtínà bá wọn nínú àlámàrí àríkìyàmà wọn táburú bá kò ní sọ kò ní gbà pé wa inna ilayhi raji'un ó lè wí bẹ́ẹ̀ lọ́rọ̀ wa tọ́ ọlọ́run náà ló kù sí ogbẹ̀ bó ṣe wí lórí ahọ́n yìí kò dénú ọkàn rẹ̀ kò dénú ọkàn rẹ̀ nítorí pé ntẹ́ fi mọ̀ pé kò dénú ọkàn rẹ̀ ni pé rí pé ẹni báwọn yóò máa wá lóríṣiríṣi ọjà wa tí ò yá dáadáa yìí ẹ mi wádìí rẹ̀ kí ló fà á ọmọ mi tó rẹ̀ yìí ẹ mi wádìí ẹ̀ ó rẹ̀ kan tán kò pẹ́ náà tó tún rẹ̀ mí kó pé kinní kan náà ní ń fà á so gbogbo eléyìí ní kéèyàn ní ìfọ̀kànbalẹ̀ nínú kìí jẹ́ kéèyàn nífọ̀kànbalẹ̀ nínú ẹ̀mí àwọn tí ń kiri lé yẹ̀mí wò káàkiri àwọn tí ń kiri aláàfà àwọn tí ń kiri aláwo àwọn oníjàlàbí kò sí tó tì wọ́n débẹ̀ tó tayọ pé kíni tó tayọ pé àìní àkídà tó lálàáfíà náà ni àkídà tí ò gbádùn òun náà níbẹ̀ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wọn àkídà tí wọ́n ti gbìn sí ẹlòmíì sọ́pọ̀lọpọ̀ lẹ́mìí tó yẹ pé wọ́n ó gbọ́dọ̀ lẹ́nìkan gbọ́dọ̀ ní bàbá kan tó máa lọ lè bá títí ẹ̀ náà ń bẹ lára rẹ̀ bá mú tí ò rí yanjú tàwọn ọmọ tí ẹ̀ ń bẹ ń bẹ tí fámìlì rẹ̀ ń bẹ ń bẹ tí gbogbo bẹ tó náà tí ò rí yanjú wọn wà ní kẹ́ ẹ̀ máa wọ́kẹ́ ní bàbá kan tẹ́ fẹ̀yìntì tí gbogbo bí nǹkan bá ṣe ń lọ òun ni ó máa ṣe kíni òun ni ó máa gáìdì yín bàbá mo tó fẹ́ ṣe nǹkan báyìí á kó tó ṣe lọ lè ṣe nǹkan báyìí wọ́n wá tan ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ láyé lónìí tó jẹ́ pé nǹkan tí ò ṣe òǹkálùkù yóò sì máa rò pé ń ṣe òun ẹni tí nǹkan kan ò ṣe bá látara pé kò lé àkídà tó dáa yóò sì kírètì àárẹ̀ fúnra rẹ̀ yóò sì kírètì ọ̀tá fúnra rẹ̀ láì lọ́tà látara pé kíni látara pé kò ní àkídà tó lálàáfíà àwọn náà ni wọ́n sọ fún ipe ẹni báyìí ní í ọ́ àwọn náà ni wọ́n sọ fún ipe nǹkan báyìí ló ṣe sí àwọn náà ni wọ́n kò wá jà àwọn náà ni wọ́n kò wá mu sòtẹ́yìn bá ní àkídà alùsùn náà ò wọn ò ní gbádùn ẹsẹ̀ báwọn nísìnyí kọ́ èyí tó bá wá gbọ́n nù wọn yóò tètè wá iṣẹ́ ṣe yóò tètè wá iṣẹ́ gidi ṣe tó pé ah, ẹ̀jẹ̀ tètè wá iṣẹ́ tí mà á ṣe bí màá máa tajà ni ẹsẹ̀ báwọn nísìnyí bí màá sì lọ máa dáko ni so wọn kálukú yóò rí iṣẹ́ kan tí ó gbà mú tí ó máa ṣe nígbà tó kálukú bá ti ládìí ọ̀kan nígbà tó bá lálàá tí ò tiẹ̀ ronú pé àlá tí mo láyìí yé lè bí ẹnìkan ẹsẹ̀ báwọn nísìnyí kákìdá bá gbádùn dáadáa ó lálàá kò nídìí kó sẹ̀ lọ lé bí ẹnìkan pé mo á fẹ́ lọ lé bí lágbájá pé ẹ̀dákun àlá tí mo láì ó lálàá ó lálàá nánu anábì sallallahu alaihi wasallam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ìwé tá a bá lálàá tí ó dáa ẹ ti bá wọn nísìn tẹ́ ẹ bá lálàá tó dáa anábì ní èèyàn lè sọ fún àyàn pé ah, mo sì lálàá báyìí o mo sì lálàá báyìí o téèyàn bá lálàá ẹ ti nísìn <clears throat> mo lálàá báyìí o a ah, mo lálàá pé mo sì nǹkan báyìí mo sì nǹkan báyìí nìkan dáadáa kí Allah subhanahu wa ta'ala kó mọ́ sí àjò orí bẹ́ẹ̀ anábì tí wọ́n akọ́ abákan náà tá a bá lálà tí ò da àlá tó dẹ́rù bà wá anábì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ anábì ní kó ṣe kó tá ò dá lẹ́ẹ̀mẹ́ta sí apá òsì rẹ kó wá wá sọ kúrò níbi aburú nǹkan tó rí lójú oorun allahumma inni a'udhu bika min sharri ma ra'aytu fi manami ay yadurrani fi dini wa dunyaya ila allah subhanahu wa ta'ala mo fi ọwá sọ kúrò níbi aburú nǹkan tí mo rí lójú oorun lónìí kí nǹkan yẹ kó má jẹ́ ó kó nira bá mi nínú ẹ̀sìn mi Kọọ má ó kó nira mi nínú ìgbésí ayé mi ẹ wò nísìnyí nígbà tá wá ṣe láwùjọ àwọn tí ò ṣe nísìnyí rí i pé ń kó nira bá wọn nínú ẹ̀sìn wọn ń ń kó wọn nínú ìgbésí ayé wọn ọ̀nà wo ni ń kó nígbà kó nira bá wọn kó nínú ẹ̀sìn wọn òun náà ni pé yóò mú wọn pẹ̀lú Allah subhanahu ta'ala látara pé ó fẹ́ mọ kọ̀kọ̀ yóò lọ àwọn kan pé kí ṣe mí àlá tí la so eléyìí oníṣìí ìnira ńláńlá ni ìnira tó sì burú jù láyé yìí òun náà ni ìnira tí ó gbé yẹn kó nínú ẹ̀sìn pé ó sọ̀yà di kèfèrí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni yóò tún wá kó nira bá nínú ìgbésí ayé rẹ̀ ọ̀nà wo ni ó gbà kó nira bá nínú ìgbésí ayé rẹ̀ ni pé yóò ja okùn ẹbí àwọn tán jọ jẹ́ bí bẹ́ẹ̀ ni tó súnmọ́ jù bí ká sọrun rẹ <clears throat> òun náà ni wọ́n sọ fọ́ kóun ní sí ọ bẹ́ẹ̀ ni tó jẹ́ ìyálé ìyá ẹni àbújá ìyàwó ìyá rẹ̀ àbí fámìlì yìí kan òun náà ni wọ́n sọ fún ọ pé ó wà nídìí àlá láhùn so látara bẹ́ẹ̀ nísìnyí ó máa wá bínú irú ẹni bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ ó máa kórira irú ẹni bẹ́ẹ̀ so bákan náà inú aburú tí ó tún kó báyìí nínú gbèsè ayé èèyàn òun náà ní kíni òun náà ní dúkìá tí wọ́n máa gba dúkìá èèyàn lọ́nà àìtọ́ a lè mú nǹkan báyìí wá a ra nǹkan báyìí a rẹ̀ ẹran dúdú a ra adìẹ a rẹ̀ kó pupa a ra gbogbo eríṣiríṣi òun náà ni wọ́n máa wá nǹkan tó bá ti ní ìdílé láwọn jálàbí òun fẹ́ ṣe nǹkan tó bá ní kùkátà sí ilé òun náà ni wọ́n ní kí kọ́sọ́mà ọlọ́lẹ̀ ń wá àbákanú àwọn oníjálàbí tó gbajúmọ̀ dáadáa nílọ níbi bàbá àwọn ti kú nìsìn wọ́n ní bàbá yẹn wá ń sọ fẹ́nìkan pípé á àfà yìí òòrí pọ́rọ̀ tán máa ń sọ pé àwa àfà lọ́lọ́wọ́ fi tẹ́lẹ̀ náà òòrí kódò onímọ̀ ni yíò bá ní á bàbá kéde wá sọ orílẹ̀ jáde lẹ́nu ó bí mi pé kí mo rí ni ó wá ní tọ̀ kí ló ṣẹlẹ̀ bàbá wá ní nígbà tó ń fi ẹ́ jáde kúrò nílé láàárọ̀ àwọn ẹlẹ́ àwa sọ fún un pé tọ̀ ẹ báyà kẹ́ẹ̀ra ẹ̀wà ránṣẹ́ kò sẹ́wà ń lé o ẹ̀wà làwọn ó jẹ lónìí ẹ̀rẹ̀wà ránṣẹ́ ó níbi kan tí mo fi ń ṣe ọ́fíìsì jálàbí òun náà jáde lé nígbà tí ń lọ bí iṣẹ́ ìjọba nígbà tí ń iṣẹ́ kan ti ń ṣe tó lọ́fíìsì tí wọ́n ti wá máa pàdé rẹ̀ nígbà tó wá dé ọ́fíìsì onígbà tó wá dé ọ́fíìsì láàárọ̀ yìí àkọ́kọ́ kọ́sọ́mà tí ó kọ́kọ́ wá olóbìnrin kan ni obìnrin wá dé ìbá ń sunkún à bàbá ẹ ẹ̀yìn kátàkátà ní bá ní ṣe gbà ọ̀dà sí yóò farabalẹ̀ ó dáa lọ́lẹ̀ wá ẹ̀wà wá nítorí fún onítorí fún ó ní lọ́lẹ̀ wá ẹ̀wà wá ó ní ìgbà tí ó lọ tí ó dé ó ní wo kọ́nà ó ní òun ọmọ pé ọ̀rọ̀ ọmọ rẹ̀ ká ala tó bá wọn ó sì lè gbé odidi àpò ẹ̀wà káwá ẹ̀wọ̀n kan báwọn ó sì lọ lè gbé odidi àpò ẹ̀wà kan ó sì gbé wá òun lòun fi tì sílẹ̀ wọn ó ní tó wá rí pé tóun sọ orí bẹ́ẹ̀ títí àdúgbò níbẹ̀ <laughs> ẹ̀wọ̀n kan báwọn níbi ẹni tí ń sa burú náà mà ẹ̀dí báwọn níbi ṣetán ṣètánì kan ti jọba lérí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ṣètánì ti jẹ gàba ó ti jòkó sí ìlàkà ẹ̀lómi tó yẹ pé tó bá fẹ́ gbádùn níṣẹ́jú kaba yìí ṣètánì tún fún hán tó bá fẹ́ jáde kó olójú ọ̀nà ṣètánì báyìí ṣètánì tún ṣe kíni yóò tún ti wọlé padà irú ọ̀rọ̀ tó sọ òní ti pé ọ̀rọ̀ tí máa mú ìyàn ronú pìwàdà ni kí àkéyè ó pa gbogbo ni wípé àwọn òun náà wọ́n máa sọ òun ni wọ́n máa dá àwọn èèyàn pé kí wọ́n lọ lè mú wa ẹlòmíì wọ́n á dá wọ́n ní kó lọ lè wá ẹran dúdú wá lọ wá ewúrẹ́ àgùntàn dúdú tí ò lábà wọn so ẹni wọ́n wá ṣe wàhálà fáá títí kò ní rí wọ́n wá ṣe wàhálà fáá títí ò bá rí yóò wá sọ pé à ó láwọn tá a máa ń bẹ̀ nǹkan máa ń wọ́n ni ẹ̀sìn bá nǹkan máa ń wọ́n ni nǹkan máa ń wọ́n gan ni ìpàdà wọ́n lè máa ní kí wọ́n máa lọ lè wá bí twenty thousand wá báwọn àṣẹ ó bá mi rí ni ìtàgbé yìí ó sì wáyé gà pẹ̀lú in tó rò pé ó bí anu bùkátà ń àti wọ́n bá ti bá wa rí kọ́nà tó bá jù bẹ́ẹ̀ lọ yìí kọ́ wọ́n bọ̀ rí so irú eléyìí náà nísìn kí ló fà kí ló fà tí irú ẹni báwọn òbí ní fọkànbalẹ̀ tí fi ń náwó káàkiri báwọn nígbà tó ti pé kíni nígbà tó gbé àkídà rẹ̀ dọ̀tí àkídà rẹ̀ dọ̀tí ọba tó súnmọ́ ojú ká sọ̀rùn rẹ lọ ọgbà tó ń kírun ó lé lórí sujud ó lé bẹ Allah subhanahu wa ta'ala ó lé tọrọ tó ń wá lọ́dọ̀ rẹ̀ fúnra rẹ̀ direct òun á lọ lè wá ẹnìkan tó jẹ́ pé ọ̀tá rẹ̀ gan ló ń gẹ fúnra rẹ̀ báwọn ẹ̀dí báwọn nísìnyí so bóde yóò ṣe máa ti jára bí tí wàá jẹ́ ọ̀rẹ́ Allah subhanahu wa ta'ala tó gbé ní ṣe tó takò ẹ̀sìn ni èyí sì ní máa ṣe tó takò ẹ̀sìn tí ń gbé àwọn ìjìnà tẹ́sìn kó tó wáá Allah subhanahu wa ta'ala ọba tó lẹ́sìn òun náà lẹ́wàá lọ lè sábà ipe kó bá yín ṣe kíni kó so látara bẹ́ẹ̀ nígbà tán ti wá rí bí àkídà àwọn èèyàn ṣe bàjẹ́ láwùjọ báwọn èèyàn ò ṣe níròrí báwọn èèyàn ò ṣe gbọ́n níbi bí wọ́n ṣe ń gbó lọ́wọ́ wọn àwọn náà wá ń lo ọgbọ́n eríṣiríṣi tí àwọn náà bá jòkó ní ṣe báyìí láwọn jálàbí ọ̀rọ̀ àwọn jálàbí náà báwọn náà ṣe wà bí àwọn ọmọ ní yahoo yahoo ń lọ̀rọ̀ wọn rí àwọn tó ń ṣe yahoo yahoo tó ń ṣe fọ́wà náà fún yàn tó pé àwọn náà ó dìdì jòkó wọn ó ronú pé strategy wo ni ká tún lò fún wa ọ̀nà wo ni ká tún gbà tá a tún fi mú àwọn èèyàn tá a máa rí pé ah, ọ̀nà yìí ò tún jẹ àwọn èèyàn mọ́ ẹ jẹ́ ká tún wá ọ̀nà míì ìkánú àwọn ikhwa tó wà ní jami'a islamiyya ní madina wọ́n nígbà táwọn fi wà nílé kéwú mohidin nígbà táwọn bá fẹ́ parí lé kéwú ní final year àwọn máa ń ṣe rehlatun da'awiyya kan pé wọ́n lọ àwọn lọ ìgbèríko káàkiri àwọn máa lọ sí dáwà káàkiri ìgbèríko yìí táwọn bá wà ń bẹ́ẹ̀ àwọn máa ṣe dáwà àwọn máa kí fún wa iye nígbà táwọn adọ́dọ̀ àfà yìí ó ní ọ̀rẹ́ òun táwọn jọ wà ní tájọ jẹ́ kí tí ìwòsì lágbóyè sí tiẹ̀ nígbà táwọn wá débẹ̀ wá ní ó ní àwọn bàbá wa ń sóró ní ọmọ sóró làfà yìí ó ní àwọn bàbá wa ń sóró ní orí bí ìṣẹ́mú sáyé dìjẹ́nu ọba tún kíhun dáadáa pé ah ọ̀dá àwọn àgbàlagbà ọ̀dá àwọn ti ẹ̀rí kan gbà lọ́wọ́ <laughs> lọ́wọ́ àwọn àgbàlagbà tọ̀ wọ́n làwọn ah oníṣẹ́ jálàbí oníṣẹ́ sátẹ́jì eréṣi táwọn máa ń lò ó ní kinní kan bẹ bí òkúta kan bẹ tó jẹ́ pé tómi bá ti kàn báyìí ó ní tómi bá ti kàn báyìí dé yóò kàn sáná fúrú ó ní òkúta yẹn ó láwọn kírísítẹ́nì máa ń lò ẹni ẹni fẹ́nu rẹ̀ sọ fún ọ ó láwọn kírísítẹ́nì máa ń lò táwọn fi ń ṣe gbogbo bí àwọn màjíkì wọn táwọn ṣe tán láwọn lajú èèyàn àwọn ṣe kinní kan wọn máa ń lò níbi àwọn kan yẹn ó ní kinní yẹn ẹni táwọn bá fẹ́ mú mára ẹni táwọn bá fẹ́ olókùúta yìí àwọn wàá fi síbi àwọn wàá kó mọ ọṣẹ dúdú àwọn wàá fún pé tó bá ti dé di aago kan lóru ó ní kó wẹ ọṣẹ yìí o tó bá ti wá wẹ nǹkan tó bá rí kó wá sọ fáwọn ọjọ́ kejì sílẹ̀ mi bá wá gbé ọṣẹ tó fi tó lé ọṣẹ mọ́kànkàn yìí ó bomi sí báyìí yóò kàn sáánà ní pàápà yóò bá jùlọ yóò bá ọ tó bá di ọjọ́ báyìí yóò fẹ́ lóòrùn gẹ yóò fẹ́ lọ lè rí àfáàmù so nítorí pé kò ní lè jáde lóru yóò wá dìde dájí ah àfáàní tó ń rí tọ̀ tí mo fẹ́ kẹ́ mọ̀ nánu pé ọ̀tá pọ̀ ní o ẹ̀sìn bá rí sìn àwọn ni wò jẹ́ rí ọṣẹ ń wẹ̀ so àfi ká wá múra gan ibi tí ó ti wá wọlé nù sẹ́wọ́n ò ti rí eléyìí ní ìṣìbáyìí yíò náà ti wò pé ah àfi kò múra gan irú eléyìí bó ti wá wà wọn ní tó bá kó sọ́wọ́ wọn ní ìṣìbáyìí gbogbo tó ní nígbésí ayé rẹ̀ ní dúkìá rẹ̀ wọ́n lè gbà lọ rẹ̀ wọ́n ó gbà lọ́wọ́ rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ọmọ fi kọ́lé àwọn ọmọ fi ra mọ́tò àwọn ọmọ fi tọ́mọ níléèwé àwọn ọmọ fi bọ́ fámìlì wọn wọ́n máa gbà lọ́wọ́ rẹ̀ nínú àwọn ọ̀nàbí tọ́mọ ń lò tọ́mọ fi ń gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn tọ́mọ fi ń gba dúkìá lọ́wọ́ àwọn èèyàn òun náà ni àwọn ète oríṣiríṣi tó yẹ pé iṣẹ́ ògùn tí wọ́n ṣe fún wa wọ́n wá kàrámà rẹ̀ lọ́nà tó yẹ pé yóò lágbára tẹ́ni ó fi rò pé ah kíní ìbò ṣe lágbára tó yìí kíní ìgbọ́dọ̀ mọ́jẹ àwọn kan bẹnu àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n lè ṣiṣẹ́ wọ́n alápámọ́ ṣiṣẹ́ ni wọ́n pé tí wọ́n bá fẹ́ ṣe jálàbí fáwọn èèyàn wọ́n wàá sọ fún wọn pé iṣẹ́ tá a fẹ́ ṣe fún ọ yìí odò àṣà àṣàlẹ́wà yìí náà ti máa ń lọ wẹ̀ ara wọn náà ni wọ́n ń tú àṣírí wọn fún wa pé iṣẹ́ tá a fẹ́ ṣe fún yìí yìí ọṣẹ tá a fẹ́ ṣe fún yìí yìí odò lẹ́ẹ̀tì wẹ̀ tẹ bá fẹ́ wẹ̀ orí ẹṣin lẹ́ẹ̀tì wẹ̀ ẹ wà lórí ẹṣin báyìí lẹ́ẹ̀fì wẹ̀ pé ah, iṣẹ́ òun lágbára gan àìsábà ṣe fún yàn eré ẹṣin lẹ́ẹ̀tì wẹ̀ àmọ́ nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìmọ̀ náà yà lówó gan kí ló fà sí fi máa náà lówó gan ni pé ẹ̀sìn yìí á ra ẹ̀sìn ni ẹ̀sìn bá ẹ̀sìn <laughs> èló náà ń tẹ ẹ̀sìn mẹ́rin bá ẹ̀sìn nísìnyí gan ni mo kò ní lẹ́sà hundred thousand ẹ̀yìn bá bá ti ń tẹ ẹ̀sìn àmọ́ ìmọ̀ ẹ̀sìn ò ní lẹ́sà hundred thousand bẹ́ẹ̀ sì ti tóun tó ti bá tó máa tún fi sọ látọ́ fi ṣe fáàrí o ó wá ní ìwà sọ fún ọ pé ẹ ra ẹ̀sìn tábà wà ẹ̀sìn yìí tán tẹ bá wá wẹ ọṣẹ òun tán lórí ẹ̀sìn yẹn tẹ bá sọ̀kalẹ̀ ẹ á wà fi ẹ̀sìn lẹ̀ ó ti parí sẹ́nu ẹ̀sìn òun máa lọ yóò máa bá tiẹ̀ lọ kò sí àkàtà àfi ṣe yóò kàn máa lọ ni àmọ́ bá ti parí ìwé rẹ̀ báwọn iṣẹ́ ti dáhùn ẹ máa lọ sí i tò wọ́n wá lọ tó lọ́nà bẹ̀ wọ́n ẹ̀kọ́ wọ́n ń ṣe ẹsìn lọ́nà tó sí bẹ̀ wọ́n àwọn tí ń sọ yìí àwọn ọmọ kàkà wa náà ni ẹ̀sìn bá wọn ṣe ẹ̀kọ́ wọ́n ń ṣe ẹsìn lọ́nà táwa ń bọ̀ lọ́nà títí bíi wọ́n wá lọ lè rẹ́ǹtì ẹ̀sìn ẹni yẹn sọ fún mi débẹ̀ pé ibẹ̀ ni wọ́n ti máa rẹ́ǹtì ẹ̀sìn tó máa wá rẹ́ǹtì ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn ibi tẹ́sìn jẹ́ kó lọ náà tẹ́lẹ̀ ibi tí wọ́n ètò ti máa lé <laughs> ẹ̀sìn tó ti malé so wọ́n wàá mú lọ òun náà wàá jòkó lórí ẹ̀sìn yóò wẹ̀rí yóò ṣe gbogbo ẹ̀ yóò sọ àdúrà ti gbà yóò wà lọ so wọ́n ti gbowó ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ẹ̀dínwá so wọ́n gbowó ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ó bá so ẹni tó lẹ́sìn báwọn máa rẹ̀ ti ẹ̀sìn ní five lọ́wọ́ èèyàn tí àwọn òyìnbó wọn ò pé iṣẹ́ kí mo ṣe bẹ́ẹ̀ mẹ́sìn lọ ẹ̀sìn sì dé náà ni so wọ́n wá rẹ́ǹtì ẹ̀sìn so inú àwọn ọ̀nà tán máa ń lò tán máa ń ṣe kíni tán máa ń ṣe gbájú ẹ̀ fáwọn èèyàn ọ̀kan náà àwọn oníjàlàbí eh, àwọn tí máa ń kílé àwọn oníjàlàbí nínú àwọn ọmọ kan nínú àwọn kan tí mo mọ̀ dáadáa ìjọ kan wá pè mí ó ní à ah, ọ̀rọ̀ tó máa ń sọ nípa àwọn oníjàlàbí yẹn pé à ah, ìkan sì ṣẹlẹ̀ tó ń rí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láìpẹ́ yìí mo ní kí ló ṣẹlẹ̀ ó ní àwọn wà zango ó ní bí àfa àwọn ṣe dénú ó sì gbé obìnrin kan lẹ́yìn bí àwọn ìyá kínà gbórúkọ rẹ̀ àwọn màdámù olówó kan ó wá gbé lẹ́yìn ó wá dọ́dọ̀ kó tó gbé obìnrin yẹn wá kò sí gbóbìnrin wá ó kọ́kọ́ wá bá àwọn ó ní òun bọ̀ wá ra màlú òun sì ń bẹ́ bọ̀ wá tí ó màlú àmọ́ tó ń fẹ́ sọ fún yín ni pé táwọn bá dé gbogbo táwọn bá ná màlú sí òun náà ní kẹ́ gbà pé ẹ sá fáwọn Ah, wọ́n á àwọn sì wá gbà pé ó ní sáà mọ́ wọlé díẹ̀ sáà tí bá ti ní tábà ti ná sí iye náà ní kẹgbà so bó ṣe di bí ìjọ kèló kan nígbà tí ó fi wá táwọn ará màlúù yẹn ń wò bẹ́ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ àwọn á bá àwọn yòókù rẹ̀ bẹ́ẹ̀ àwọn á dé bẹ́ẹ̀ wọ́n ní abẹ́ ra ó ti wá gbé ah, ah, eighty thousand àwọn ní kò gbà bẹ́ẹ̀ o àbúlẹ̀ tí wọ́n tó wáyé pápá kí lóun bá bẹ̀ ni àwọn oníṣẹ́ àwọn báyìí ẹni tó ti sọ fún tẹ́lẹ̀ bó ṣe pe nọ́mbà báwọn yóò ṣe pe nọ́mbà rẹ̀ pé àwọn kan wá o wọ́n láwọn fẹ́ ra màlúù ọ wá ní ẹ̀sà gbogbo tó bá ti sọ ẹ̀sà gbogbo pẹ̀lú tí wọ́n ti sọ fún òun náà bó ṣe wáyé onítọ̀ tẹ́ ti gbà onítọ̀ kò sí problem ipe ibi náà lè èló náà máa bá wọn pa màlúù wọn ní three thousand naira náà máa ń gbà tó bá pa so ibi náà ni wọ́n ti yọ gbé àwọn nǹkan tá a kàn fẹ́ lò òun náà láàmú so yòókù sàrà náà wọ́n kàn fi ṣe ó wá sọ bẹ́ẹ̀ lójú ìyá òun alájà ẹja lọ mọ́ sí lọ́nà pẹ̀lú ẹni ẹni ẹgbà tí wà á di lálẹ́ sí àwọn òun màálù kó lọ́dọ̀ rẹ̀ nígbà tí wà á di lálẹ́ olówó pè ń ah alágbájá ń bolẹ̀ wà olóhùn wà ní òun wà ní àwọn wà lọ́jà gbọ́dọ̀ ah ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ jẹ́ kí àwọn pàdé ní junction sóbí báyìí ó ní ó dà kò sí gbogbo ọba lọ pàdé rẹ bẹ́ẹ̀ ó ní tọ́ tó ṣẹlẹ̀ ni pé àrà màálù èdè báyìí àrà màálù so eléyìí ó ní ìyá tó fẹ́ gbó lọ́wọ́ rẹ̀ ó ní ó ti bá tiẹ̀ lọ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ nísìn ni pé nǹkan tó ṣẹlẹ̀ nísìn ni pé èló gangan lẹ́yìn gan nídìí pẹ̀lú bẹ́ẹ̀ sí cooperate pẹ̀lú wa èló ní ká fún yín ẹ̀wọ̀n kan báwọn èló ní ká fẹ́ yín náà níbi owó yìí ó ní yín fún pé ah ọlọ́run ní kóhun bá yín náírú owó burúkú báyìí èsì tó sọ kóhun fún wọn nù fọ̀kì níyẹn ó rí i pé ó ṣẹlẹ̀ sí báyìí ni bọ́sẹ̀ máa ń ṣe torí pé téèyàn bá ń sọ̀rọ̀ nípa wọn tó bẹ́ẹ̀ ṣe ẹlòmíì rò pé á ẹsẹ̀ wa kórìíra àwọn tó báyìí ẹsẹ̀ báyìí ẹni téèyàn máa ń kórìíra ni wọ́n nítorí pé kí ni àwọn aláìmọ̀kan láwùjọ àwọn náà ni wọ́n ń kó aburú ibà wọ́n ń kó aburú bá wọn nínú ẹ̀sìn wọ́n sì ń kó aburú bá wọn nínú ìgbésí ayé wọn tẹ́lómi bá gba sálárì lónìí ẹlòmíì inú àwọn jálàbí wọn kò ṣiṣẹ́ oṣù ó sì mọ̀gbà tán gba sálárì yóò mọ̀ pé á ah, wọ́n ti ń rà láti báyìí nítorí pé kí ni àwọn kan bẹ tó ti wà lórí tóun kan ti wà lórí payroll wọn ìrìnlá láti báyìí dé ìrìnlá láti báyìí dé á yóò yọ òróró ti bàbá lọ fún ni <laughs> nítorí pé wọ́n bá jẹ́ tí ògùn wá fún òun gidi láni ó ti láti dà pé wàhálà máa lè ṣẹlẹ̀ sóhun fún ọba bíbí mú ti bàbá yìí lọ tó gbogbo àwọn ọ̀nà eríṣiríṣi báyìí òun náà làwọn oníjàlàbí yẹn òun náà máa ń gbà tán máa ń ṣe kíni tán máa ń ta àwọn èèyàn ìkan wà tí mo fi etí ara mi gbọ́ báyìí etí ara mo fi gbọ́ báyìí tí ẹni tí wọ́n ti ń sọ fún oníjàlá bíi kejì rẹ̀ ó lẹ́nìkan bẹ táwọn máa lọ lè ṣàdúrà fún pé àwọn ọmọ kéwùlà àwọn máa lọ pé ẹ lè bá wọn ṣàdúrà bẹ́ẹ̀ bí àwọn àdúrà ọlọ́sọ̀ọ̀sẹ̀ tán máa lè gbé káwọn máa léwu làwọn máa ṣe fún un ó ní bó ṣe wá di ijọ́ kan ó ní bẹ́ẹ̀ ni ẹ ṣe wá bá àwọn pé àáfà ṣe ẹni gbọ́kùn fẹ́ gbéyàwó ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn ò gbọ́ ò wá ní àwọn fẹ́ ṣèyàwó ẹlẹ́ẹ̀kejì ò pé ìjọba yìí sì ni déètì rẹ̀ yóò sì wù kó jẹ́ pé yìí náà wà ń bẹ́ẹ̀ nínú àwọn àfáà wà ń bẹ́ẹ̀ eré sì tó fún ni pé ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́ jẹ́ ṣe ṣé wọ́n ti bá yín yẹ̀ wò ṣé wọ́n ti bá yín wo ìyàwó yẹn wò pé ṣé ẹ bára yín mu olóhùn ni ẹni kò bá wò ó ẹni láti ẹni láti wò ó pé wọ́n bá yín ṣe àyẹ̀wò nípa rẹ̀ ó nígbà tí ó ya òun á pè wọ́n á sọ fún pé sọ òun ti ṣàyẹ̀wò nípa rẹ̀ pé obìnrin yìí obìnrin tó dáa ni o ẹ sì gbádùn ara yín àmọ́ pọ́blẹ́mù tí ó ní tí ó fún ní pọ́blẹ́mù náà ní ìyálé rẹ̀ tí ó bá lé ẹ̀wùn kan báwọn rẹ̀ gángan òun náà ni ó jẹ́ pọ́blẹ́mù àbí ká wá múra bó ṣe wá sọ̀rọ̀ ń pélé yìí oníṣìí ẹ̀dí bá rí sẹ́wọ̀n pé irú eléyìí oníṣìí obìnrin tí wọ́n fẹ́ yàwó lé yóò jówó àbí kò ní jowú yóò kara àbí kò kara so nígbà tẹ́lẹ̀ kara nú lẹ́nìí sí wọ́n ti sọ fún mi problem ó wá sọ ọ̀rọ̀ kan wàláì ó wá sọ ọ̀rọ̀ kan fún ọ̀rẹ́ rẹ̀ pé bó ṣe ti wá dọ́ bó ṣe ti wá kó sọ́wọ́ òun báyìí nítorí òun fi wá dé e mọ́lẹ̀ òun wá báyìí àdìbẹ́ ni ṣe kó sọ́wọ́ lọ́wọ́ báyìí tó ti bọ́ sọ́wọ́ lọ́wọ́ báyìí bó ṣe dé e mọ́lẹ̀ òun ló ń wá so wọ́n á máa jà sí kọ́sọ́mà láwọn jàdá bí wọ́n á máa jà sí pé ó gba kọ́sọ́mà mi bẹ́ẹ̀ tí máa wò pé alágbájá ah, ọ̀dọ̀ mi ti ń rajà tẹ́lẹ̀ bóòlù tí wọ́n bọ́ sí sọ́dọ̀ rẹ̀ so àwọn náà máa jà sí pé ọ̀dọ̀ mi ní wá tẹ́lẹ̀ bóòlù ti ṣe kí ni bóòlù ti wá gba àmọ́ mi lọ́wọ́ so eléyìí ó pọ̀ gan wàláì ó pọ̀ gan nínú àwọn ọ̀nà eríṣiríṣi tí wọ́n ń gbà tí wọ́n fi ń ṣàkóbá fáwọn èèyàn láwọn ní jálàbí yẹ so téèyàn bá ń wá aburú tó pọ̀ láwùjọ wa ní tó fasáwà gbogbo aburú tí ń bẹ láwùjọ wa lónìí wàláì tẹ́fi dé rí aburú àwọn tí ń darí wa tí wò bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ lọ lè wádìí rẹ̀ wò ẹ bá owó àwọn jálàbí bẹ́ẹ̀ ẹ bá owó àwọn jálàbí bí àwọn eléríwá tí wò láàánú wa

kò sí nǹkan kan tí wọ́n fi yín ṣe ẹ̀dìbà mi irú wọn náà lẹ́ẹ̀rí tí wọ́n di pí olóṣèlú ẹni tó pe àìláfa yóò wá di pí olóṣèlú yóò máa tẹ̀lé káàkiri kò síbi tẹ́ẹ̀ so ẹni tó gidi ẹ̀dìbà mi àwọn al-ulama ar-rabbaniyun gidi wọn a máa wà lọ́tọ̀ àwọn tí ń ṣèlú wọn a máa ṣèlú lọ́tọ̀ wọn ó sì máa fòyà pé eh, àwọn àfa o tó jẹ́ pé bá ṣe tí ò dáa wọ́n wàá bá wa ní ọ̀rọ̀ ká máa kúre olóṣèlú kọ́ lérí rédíò ọ̀rọ̀ ká máa pariwo èèyàn kọ́ lé tẹlifíṣàn ọ̀rọ̀ ká máa sọ́wọ́ àti ìtakọ́ pé wọn ò sí báyìí wọn ò sí báyìí àwọn ò lọlé wọ wọn ò lọlé bá wọn lé ni yá ẹ̀bẹ̀rù ọlọ́run o níta ń ṣe yìí ẹ̀ ṣe déédéé o ẹ̀ tọ́jú aráàlú o gbogbo níta ń ṣe yìí tó bá ti jẹ́ ògbé dàlùkì àmọ́ ẹ̀ ṣe ìṣirò rẹ o so àwọn já àfáà gidi àfáà mélòó ló lè sọ bẹ́ẹ̀ lónìí àtàkùn ẹ̀ kí náà ń korúkọ rẹ̀ gan kí local government kí náà máa local government council local government àfáà mi lè sọ káńsílọ̀ lókà gọ́ọ̀mẹ̀ntì pé ah ipò tó gbé lọ́wọ́ yìí ipò ẹlẹgẹ́ ni o ó ṣe ìṣirò rẹ̀ o kò bá náwó olówó mú olè sọ́kùn láíláí ẹ̀tì báwọn nìdí torí pé ó ti mọ̀ pé tó bá fi lè sòdodo fún kò ní fi orúkọ òun sí orúkọ àwọn tí ó mọ̀ gba mílíkì inú àwẹ̀ ó ti mọ̀ pé tó bá ti sọ fún pé o ṣe báyọ̀ sí báyọ̀ à ah, ẹ̀yìn lẹ́kún náà náà so yóò wà sí ẹjọ́ yóò fi wọ́n lè ẹ̀sìn báwọn nìsín so gbogbo àwọn kan báyìí ibi tá a ti lọ ni pé téèyàn bá ní àkídà alùsùnà wal jamaa làákà ìyàn ẹ̀sìn báwọn nìsín so àkídà alùsùnà wal jamaa tamnahu mu'taniqiha salamata salamata an-nafsiyya wal fikriyya èyí ó gbádùn ẹ̀mí ẹ̀mí yóò gbádùn yàní yóò ní fọkànbalẹ̀ nínú ẹ̀mí èyí ó sì ní fọkànbalẹ̀ èèyàn ní máa wá já lọ nínú òrí ah, àbílágbájá ní ṣe mí ni àbílágbájá tí mo pàdé náà ló jẹ́ kí nǹkan báyìí ṣẹlẹ̀ ni àbẹ́ni tí mo kọ́kọ́ jírí láàárọ̀ yìí ni ẹlòmíín bẹ́ẹ̀ níṣẹ́ tó máa kọ́kọ́ jírí báyìí ó ti kàákùn pé ó lè ṣe sábà bí aburú fóun torí kò kọ́kọ́ jírí so àkídà alùsùnà ọ̀jẹ̀má yóò sọ akó ní gbogbo orú nǹkan báyìí téèyàn bá lówó tí bá ń ṣe súnà wàláì yóò máa náwó rẹ̀ pẹ̀lú gbádùn ni kò ní sí oúnjú láti kan pé bàbá kan máa wá retí pé ẹ̀ bá ti wá gba sálárì pé kí n máa mú iye báyìí wá kò ní sí bàbá kan ní wàá jòkó mi kan tí wàá rò pé òun lòún wà nídìí bí ṣe ń lọ rí bí ṣe ń bọ̀ rí ẹ̀sìn bá rí àwọn onítajà kan náà ń bẹ ní ìsìnkú ti mọ̀ pé àwọn bàbá kan àwọn bàbá kan ní bẹ́ẹ̀ báwọn ṣe ń lọ rí báwọn ṣe ń bọ̀ rí tọ́ bàbá tọ́ àti adé òtò adúpẹ́ tí mo bá yín mú wá nìyí àbá ṣé ẹ bá wò daa dáa àbá tó jòkó lé rẹ̀ wọ́n wá bèèrè ẹ̀kọ́ sọ́nà dáa láì ṣe road safety officer sọ́nà dáa ẹni tó wà ń lé yàrá yìí bá ó wà ń lé ní kọ̀rọ̀kọ̀rọ̀ yàrá rẹ̀ ó wá ń béèrè pé sọ́nà tó pe àwọn tí wọ́n travel ti travel lọ sọ́tọ̀ bóòlù ọ̀nà ẹni pé ojú ọ̀nà ti dá tó fẹ́ mọ̀ ọ̀nà kéèyàn wá pẹ̀lú àwọn àbáwò pé sọ́nà dáa oní wàá nìtọ̀ èmi padà ń tẹ̀jú mélòó kan wọ́n sì sọ fẹ́ lómi pé a má lọ lọ́la ẹ̀sìn bá mi má lọ lọ́la ẹsẹ̀ rẹ̀ ò sí lọ́la lọ́la tó bá tẹ̀lé wá ìlọ́nà tí wọ́n gé ẹsẹ̀ rẹ̀ kó bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ̀ ò sí lọ́nà lọ́la àìwá mọ iye ẹni tán sọ fún pé máa lọ tó sì lásídẹ́ǹtì ẹ̀sìn bá mi wọ́n ti sọ fún pé wọ́n fi lọ́kàn ẹni ẹni tí yóò lọ́bi kankan tí yóò béèrè pọ́nà dá ọ̀nà dá pọ́nà ìlú bí ò ní parapanu accident mi ẹtì bá mi àwọn tán wá lọlé wọn tán lọlé yíyẹ nǹkan wo àwọn gangan náà ni wọ́n àti kí ni àwọn gangan náà wà parakasa irú nǹkan báwọn ẹ wá máa wo àwọn jálà bíi fitna burú dé tí wọ́n lágbára dé irú ẹni báwọn bó ti wá lásìdẹ́ǹtì báwọn sẹ́wọ̀n pé nítorí ẹ̀kọ́ wá sọ́kàn rẹ̀ ni pé ah ó dópin lónìí láàrin mi àti bàbá yìí ẹ̀tì bá mi ṣe bó sọ fún mi pọ́nà dáa ni òun náà ló pa tó sọ ẹ̀sẹ̀ lẹ́yìn irú ẹni báwọn tí ò bá kú àbáwo ti sọ nǹkan míì fún kí o tó fi dé làákàyè padà ipe a ò mọ dúpẹ́ ò mọ dúpẹ́ fọlọ́ iná fẹ́ kó sí ọjọ́ bá òun lọ wọ́n fẹ́ gbẹ̀mí rẹ ni ẹ̀sìn bá wọ́n fẹ́ gbẹ̀mí rẹ ni lọ́pẹ́lọpẹ́ ti ń bẹ lára rẹ ni òun ó sọ àwọn olóòótọ́ pé à ẹ̀sọ́ ni o pé ìwọ̀nba ti kú lóòótọ́ ni o ẹ̀sìn bá <laughs> yóò tó padà sórí láì padà ẹ̀sìn bá wọ́n bá tó máa mú un sí lọ òun náà ló pàṣẹ pé àwọn oníjàlábí yẹn bí yẹn bá lé títí máa ń gbọ́rọ̀ àwọn tí ń tẹ̀ sí lọ́dọ̀ àwọn oníjàlábí yẹn gánámù ni wọ́n máa ń pè wọ́n kí náà pè ní alganam òun àgùntàn ẹwà àgùntàn bágùntàn ṣe gọ̀tó tí mọ́tò bá ń bọ̀ wá dá àgùntàn báyìí àbíkẹ́ slow fún yóò dúró ìmọ̀ wòye ní bágùntàn bá sùn kalẹ̀ bí mọ́tò báyìí tí ẹ wá ń dáìbù lọ ni wọ́n máa ń pe àwọn ẹni pé àgọ̀ ni wọ́n ẹ̀jẹ̀ bá nìkan tó kó bẹ́ẹ̀ bá ta àgọ̀ nígbà tó wá wà bá lọlé orí ilé tí ń gbé ilé tí náà ò débẹ̀ ilé alábàárà orí bẹ́ẹ̀dì tí fi ń sùn ẹni òré tí fi ń sùn orí tí orí pé oúnjẹ tó ń gan jẹ ń kàn dá ọgbẹ̀ gbúdúrà wọn ni ọwọ́ àlọ́lẹ̀ bá àbá pé àwàlá ah, ìgbésí ayé ti sú mi ẹ̀ẹ́dákun mẹ́bàá ṣe bá ń ṣe ọ̀nà bóun ṣe rówó ìbá ma ọ̀nà owó tóun náà ṣe òun náà bá ti ṣe fúnra rẹ̀ ẹ̀tì bá oníṣẹ́ kò bá ṣe fúnra rẹ̀ ìbá ma ọ̀nà tó lálàáfíà tí ò ní káburú bá àwọn náà mọ̀ ìfẹ́ aburú bẹ́ẹ̀ fáwọn ni pé káwọn bá ṣe ìtọ́ nídòó pọ̀ káwọn odi kèfèrí kó ma wá gbé owó wá fáwọn wọ́n máa burú sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kìrí pé àwọn bàbá òun àwọn jàdàbí òun ẹ̀ nídìí wọn kálá àwọn ń ṣe ẹ̀sìn bá àwọn kọ̀ọ̀kan àwọn ọ̀dọ́ bí nísìnyí láwọn ti ya wèrè nísìnyí gan àwọn ọ̀dọ́ kan bẹ nísìnyí tó pé wọ́n ya wèrè gan pé ayé láti ká tó sọ̀rọ̀ àwọn kò sí dáhùn olè fi sògbó owó tí wọn kọ́lẹ̀ ẹ̀lómi ìyá rẹ̀ wàlá wọ́n gbé ròyìn kan ọ̀rọ̀ ìrìkẹ́lẹ̀ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ kíní kọ́ wọ́n gbé níwùsì kan sórí kínáwó kọlẹ̀ níjò ní tí wọ́n mú ọkùnrin wáyìí tẹ́ bá wọ ọkùnrin wọ́n gbójú érí rẹ̀ kò lè tí wọ forty years bóyá bíi thirty bóyá bíi thirty thirty five so ọmọkùnrin yìí ìyá rẹ̀ ọmọ kékeré kan ti ń gbé lọ́dọ̀ màmá rẹ̀ màmá tó bí nínú ni o ọmọ kékeré kan ń gbé lọ́dọ̀ ìyá òun ó wá wálé kò jọ gbé pẹ̀lú ìyá rẹ̀ ó wá wálé ó wá ní kí ọmọ yẹn lọ lè bá òun ra nǹkan wá ọmọ ti wá lọ tán báyìí nísìnyí bó ṣe kí ìyá rẹ̀ mọ́lẹ̀ ó kàn la nǹkan mọ́ ìyá rẹ̀ lé ní bá ń fún ìyá lọ́rùn bọ́mọ ti parí oṣù àdúgbò àdúgbò ti jáde nìyẹn so kò rí ìrí ìyá àwọn ò tí kú kò tí rí àwọn pa tán fi ká wọn bẹ̀ tán fi mú ìyá tó bí inú ẹ̀dí báwọn nìyí àwọn Yorùbá máa ń sọ wípé ẹni tó bá fẹ́ tú ọjà kí ni kọ́kọ́ ṣe igbá ìyá rẹ̀ ní kọ́kọ́ tà ń pa ẹni tó bá fẹ́ lé àwọn èèyàn kó lọ́jà yóò kọ́kọ́ lọ bí igbá ìyá rẹ̀ yóò wá tà ń pa wọ́n ti mọ̀ pé tọ̀ ni kó kálukú tètè kó gbá rẹ̀ irú àwọn tó bá ti ń ṣe báwọn nísìn táwọn èèyàn ti bá débi tó wà ní nígbà tó ṣẹ̀ṣẹ̀ bí ọ tó yẹ pé wọ́n bá fẹ́ tẹ ọ̀pá gan yóò tẹ ọ̀pá tí ò sí kankan yóò lọ kú náà ni ó kú náà ni kò sí ẹ̀dá nìkan ó ṣe fún kò sẹ́ni tó kú rí ọ tó bá fẹ́ rọ ọ́pá nígbà tí fi ń da ọlágbálẹ̀ yóò rọ tí ó gba amújá sí rí tó sì kú dànù kò sí eléyìí fún ọ ó tọ́jú rẹ títí tó fi dàgbà ẹ́ tó fi dàgbà tó lọlé ẹ̀kọ́ tó tójú bọ́ ó wá ya ọ̀lẹ́ alápámá ṣiṣẹ́ kò fẹ́ ṣiṣẹ́ ó wá rò pé ìyá òun náà ló fi ṣe kíni òun náà ló fi ṣe oògùn tó fi rówó ẹ̀ rí i pé nígbà táyé bá ti débi tá a sọ yìí nìsín àbí kọ́ńkàlùkù ṣe kíni kọ́ńkàlùkù máa ṣàfira ẹ́ tẹ́yìn bá ti ń ṣe báwọn fún ìyá àti ẹ̀ tó bí inú àbí kọ́ńkàlùkù mójútó ìyá ara rẹ̀ tẹ́yìn bá ti ṣe bẹ́ẹ̀ fọmọ tó bí inú ọmọ ara rẹ̀ tó sì gbé tó lọ fi ṣògùn owó àbí kọ́ńkàlùkù mójútó ọmọ rẹ̀ láwùjọ tàbá wà pàpà jùlọ irú àwọn àwùjọ tàbá wà yìí nìsín kéèyàn sọ bí táwọn ọmọ kéékèèké ibi tí wọ́n máa jẹ sí eríṣiríṣi ní bẹ́ẹ̀ lọ́wọ́ wọn wọ́n lè fún ọmọ míì nǹkan jẹ níṣìí tó yẹ pé ẹ nígbà tí wọ́n ti sábúrú fọ́mọ ẹ bá ní ọmọ kàn máa bẹ bẹ́ẹ̀ ni ọmọ kàn máa yóò máa rẹ ọmọ ọmọ ní gbádùn ẹ mọ̀ kí ni à ń sọmọ yìí wọ́n ti sábúrú so ẹlòmíì ibòmíì bẹ́ẹ̀ tó gbé ọmọ ọlọ́mọ wọn ó sì gbé ọmọ ọlọ́mọ ẹ̀sìn báyìí wọn so gbogbo àwọn nǹkan báyìí nìsí kò sí nǹkan tó fà bá kò sí tó fà tó ta pé kí ni àkídà ta téèyàn bá ní àkídà yẹn ni wàláì yóò lálàáfíà nínú ẹ̀mí yóò lálàáfíà nínú òrí téèyàn bá lówó yóò máa náwó rẹ̀ tó ó yálà bí tí yóò bá tọrọ owó ẹ̀dí bá yóò tọrọ owó ni yá ẹ̀dàkùn sí ìjẹun látàárọ̀ ni a iye tí mo ní nì but níṣìí báyìí níṣìí nígbà tí ẹ jẹ́ kí wọ́n mọ táwọn ṣe láì dáa níṣìí báyìí níṣìí ẹ fún wọn lówó ẹ tún máa wá bẹ̀ wọ́n ká má bínú a bàbá ẹ̀dàkùn ẹ má bínú pé ó kéré wàláì ọjà òun lọ kíákíá díẹ̀ ni táà ẹ kò sí àwọn àmọ́ bíbá ṣe rí ni ẹ̀dí bá ti yóò gbà ẹlòmí ló tún mú tiẹ̀ wá yóò gbà kọ́lá ẹlòmí wàláhì ọkọ̀ tí ò rí gùn tóun gangan fúnra rẹ̀ tí ò lè gùn yóò sì lè gbé e fún oníjàlàbí oníjàlàbí rẹ̀ ẹlòmí ìyàwó rẹ̀ ń bẹ́ ńlé ọmọ rẹ̀ ń bẹ́ ńlé kò ní tọ́jú wọn kò ní tọ́jú ìyàwó jíjẹ mímu kò sí aṣọ wíwọ̀ kò sí àwọn ọmọ náà wọ́n má lè jẹ̀mọ́ra wọn ìyá wọn náà ni ó máa sáré lọ sókè sáré lọ sódò so irú ẹni báwọn níṣìí owó láńlá bàtàbàtà yóò sì lọ lè má lè gbé e fún àwọn bàbá oúnjẹ àlàbí so kò sí tó fa eléyìí tó ta pé kíni àìní àkídá àárí súnà wal jama'a òun náà ló fà á tó jẹ́ pé kíni tó jẹ́ pé ìròrí yàní ìròrí dọ̀tí kò jẹ́ kíni ó ṣe kíni kó là kó níbi kíni kó níbi ògbóró àwọn aburú yìí bákan náà nínú ẹ̀sà tí ń bẹ fún àkídá àtò àárí súnà ti wal jama'a òun náà ni salamatul qasdi wal amal òun náà ni pé èrò ọkàn yàn yàní al èròǹgbà yàn yóò ṣe kíni yóò là kúrò níbi aburú wàlẹ̀ amẹ́l gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níṣẹ́ tẹ̀yìn bá máa ṣe iṣẹ́ ọwọ́ yẹn iṣẹ́ ọwọ́ yẹn náà ó là kò ní jẹ́ pé iṣẹ́ burúkú òun náà ni ó máa tọwọ́ yẹn ṣe so eléyìí ó yà wọn àdìọ́kàn míì fẹ́tọ̀ sí àdìọ́kàn alìsúnnati wàlìjàmáà tó jẹ́ pé níbi àdìọ́kàn kọ́s tí wọ́n máa gbèrò salamatul kọ́s èrò ń gbà yàn pé ká gbèrò pé afẹ́ nǹkan báyìí ń bolá wá sí so èyàn ó clear níbẹ̀ èèyàn ní ní problem bẹ́ẹ̀ níbi pé ibo láàmà wà nǹkan sí tàbá ní ìdíkùlà bá ní bùkátà iṣẹ́ ọwọ́ wa táàmà ṣe iṣẹ́ táàmà ṣe iṣẹ́ tí ó mọ̀ bá ti Allah subhanahu wa ta'ala mu ni so ní àwọn ẹlòmí ń bẹ ní síbáyì látara pé àkídà àwọn ògbádùn tán bá ní ìyọnu ní síbáyì wọ́n lọ bí sàárè nù àwọn alukobori yóò ní wọ́n lọ bí sàárè ibẹ̀ ni wọ́n ti lọ lè tọrọ nǹkan ẹlòmí yóò lọ bí sàárè yóò lọ lè sàdúrà bẹ́ẹ̀ ipe ẹni tó ní sàárè àníyàn rẹ̀ ni pé ẹni tó ní sàárè yìí níṣìí báyìí àlùbáríkà rẹ̀ yóò jẹ́ kájú àtúnwò bá ṣe ń bẹ́ẹ̀ ó gbà àwọn nǹkan nu àwọn míì bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n lọ yẹn wọ́n dídì lọ lè ẹni tó ní sàárè ni ẹni tó ní sàárè yẹn gangan òun náà ni wọ́n lọ lè pè yá ṣéwù lágbájá ẹ̀sìn owó fún wa ṣéwù lágbájá ẹ̀mọ́tà sọmọ fún wa ṣéwù lágbájá ẹ̀sìn ìkọ́báyì fún wa ẹ̀sìn ìbáyọ̀ níṣìí débi pé ní ní Morocco àbíbo ní kínákókò rẹ̀ ní Senegal ní Senegal ibi tí sáré kínákókò rẹ̀ wà Ibrahim Niasse wọ́n ní àwọn èèyàn máa ń se débi pé wọ́n sì máa gbé aláàrẹ̀ lọ bí sáré aláàrẹ̀ ẹni tó rẹ̀ tí ò gbádùn wọ́n wá gbé lọ bí sáré rẹ̀ wọ́n lọ tọrọ àlàáfíà fún wọ́n lọ tọrọ ìwòsàn fún so nítorí pé kí ni torí àkídà tí ò da wọn ò mọ téèyàn bá tẹ̀ bá ní bùkátà níbo gbèrò níbo lè yàn máa lọ ní oṣù lọ́dẹ tọrọ irú nǹkan báyìí ó dẹ̀ jẹ́ pé inú àkídàtù àárí sunnati wal jamaa ibẹ̀ ló ti mọ̀ pé gbogbo ohun tó bá nídìí nínú ìgbésí ayé rẹ̀ kò síbi kankan tó gbọ́dọ̀ gbé tójú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lọ àwọn bí táàbà kàkún ààyè gbígbàdúrà ipe bí yóò á gbígbàdúrà bẹ́ẹ̀bẹ́ alùsùnà ọ̀jàmá kìí ṣe làákàí láfi rò kìí ṣe bí ẹnìkan ṣe tó láwùjọ láṣẹ fi rò kìí ṣe bí tí gbogbo àwùjọ bá fẹ̀rì sí náà láfi rò ìtàlù súnà wal jamaa tí ó fi mọ àyè gbígbàdúrà pé ibi yìí o àyè téèyàn bá ṣàdúrà bẹ́ẹ̀ tí ó gbà ní yóò rẹ̀ yìí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam júwe fún wa àwọn àyè ibi tí ibi téèyàn máa dìde téèyàn máa di gbádàgbà téèyàn fẹ́ lọ lè jọ́sìn pé téèyàn bá jọ́sìn bẹ́ẹ̀ ní maka anábì júwe rẹ̀ fún wa ó júwe almasjidu nabawi masalasi anabi tó wà ní madina ó júwe rẹ̀ fún wa ó sì júwe masjidu al-aqsa tó wà ní jerusalem mẹ́tẹ̀ẹ̀ta ilé anabi júwe fún wa ipe tá a bá lọ lè ṣe ìbádà ń bẹ tá a bá di gbádàgbọ̀n tá a dẹrù pé a ìmọ̀ ló ń lọ ń lọ masalasi báyìí lọ lè jọ́sìn ni ìyíhùn nìkan ló lẹ́rìí fún wa àmọ́ tá a bá lọ wo àwùjọ wa lónìí àwọn sàárè oríṣiríṣi àwọn ṣòro àwọn sàárè oríṣiríṣi àwọn ṣéwú oríṣiríṣi àwọn sàárè wọn àwọn èèyàn ń travel wọn dìgbà dàgbà lọ́bẹ̀ látara pé kíni pé àwọn fẹ́ lọ lè tọrọ àdúrà ń bẹ́ẹ̀ àwọn ó dìbí gbàdúrà ń bẹ́ẹ̀ kọ́dà àwọn èèyàn ń bá débi pé wọ́n máa wá pè wọ́n tó jẹ́ pé eléyìí ẹbọ ni ẹbọ ńláńlá ni tó gbìyànjú àdékò nínú ẹ̀sìn Islam tó sọ̀rọ̀ di kèfèrí so eléyìí wá pọ̀ láwùjọ wa káàkiri òun náà ló fà tó jẹ́ pé tẹ́ bá wo àwọn tí wọ́n tako pé ká sìnkú sí tẹ́ ká gbòkú lọ sí tẹ́ ẹ lọ lè wò wọn dáadáa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn náà ni torí pé wọ́n fẹ́ táwọn bá kú wọ́n dá sàárè àwọn ẹ̀sìn síbì kan tí àwọn èèyàn fi máa ṣe kíni tí wọ́n máa wá wo ibi sàárè òní gbogbo gbà kí wọ́n sọ ọ́ débi tí wọ́n ti máa wá tọrọ àdúrà àwọn sàárè kan bẹ́ẹ̀ ń lu ata wà yìí nìsín tó jẹ́ pé níbẹ̀ tán bá lọ bẹ̀ nìsín àwọn yóò bu yèpẹ̀ bẹ̀ lọ́wọ́ gan tán bá sàdúrà tán tọrọ tí wọ́n tọrọ bẹ́ẹ̀ wọ́n tún wá bu yèpẹ̀ bẹ̀ lọ́wọ́ kí wọ́n máa lọ fi sàdúrà wàláì ń àwa náà débẹ̀ rí nígbà tí wọ́n fi rìn mòlídì káàkiri pé ẹ bá débi sàárè àwọn yóò mọ̀ tira wọn ni àwọn yóò wá láti kó wọ́n wá láti Ìbàdàn wọ́n wá láti Abẹ́òkúta wọ́n wá láti ilẹ̀ Haúsá lọ́dọọdún òun náà wá lọ́bẹ̀ so wọ́n sì máa lọ tọrọ nǹkan bẹ́ẹ̀ so kí ló fà á tó jẹ́ pé àwọn ò mọ bí téèyàn ó dájú àdúrà kọ wọn ò mọ bí téèyàn máa ń lọ téèyàn ti máa ń lọ lè sáàdì Allah subhanahu wa ta'ala ẹni torí pé kí ni kò sí àkídà tó gbádùn ni báyìí pé àkídà tó gbádùn bẹ́ẹ̀ ni yóò yé wọn pé ẹni tí ń bẹ́ẹ̀ nù sàárè òun ló ní bùkátà sí wa a bùkátà kàkà sí i olóní bùkátà ká tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó bá wa kẹ́ kó bá wa ìfèrí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn olóní bùkátà rẹ̀ so àwọn ò ní bùkátà pé ká máa lọ ká lọ lè ba ipe kó wá ṣe kí ni kó ṣe nǹkan fún wa nígbà tó náà wà láyé mélòó lórí ṣe fúnra rẹ̀ tẹ̀gbà tí ò wá sí láyé má láàmà wá lọ lè ba ipe ká ṣe kí ni ká máa tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ so eléyìí nísìnyí ó kún ó pọ̀ sọ́wọ́ àwọn onísúfí ó pọ̀ sọ́wọ́ àwọn àwọn eh, <clears throat> àwọn àrọ́ọ̀fìdọ̀ àwọn ṣíà àwọn ìran kan náà àwọn ṣíà náà ń pè ní àwọn àrọ́fídọ̀ tó jẹ́ pé àwọn wọ́n máa tọrọ lọ́wọ́ hussein hussein yìí ọmọ ọmọ ànábì ni o hussein bin ali radiyallahu anhuma àwọn ṣíà ó máa tọrọ nǹkan lọ́wọ́ wọn lọ́wọ́ hussein ẹ̀ wọ́n máa pariwo madadi ya hussein pé ìrẹ́ hussein wá sí kí ni wá fún wa lọ́wọ́ wá sànù wa wọ́n wọ́n a máa pe hussein yèpẹ́ ibi tí hussein kú sí làyè tán pè ní karbala wọ́n gbà yí pé ilẹ̀ ẹ̀bẹ̀ ń ló mọ́jú nu gbogbo rẹ̀ ayé ẹwọ ní sìkárìbàlá níbi ààyè ibi tí wọ́n pa Hussein sí wọ́n níbẹ̀ ló mọ́jú wọ́n wà bu ìpẹ́ bẹ̀ yẹn òkúta bẹ̀ ń bẹ lọ́wọ́ wọn ṣe pé èyí tó bá ti èyí tó táyè bá gbà dáadáa nú àwọn ṣíà tí ó bá kírun eré kíní òun máa ferí kàn wọ́n máa ní lọ́wọ́ so kí ló fà nítorí pé kíni nítorí pé àkídà tí ò da àkídà tó burú jáì òun náà ni ń bẹ ní ọkàn wọn òun náà ló fà á tó yẹ pé kíni ṣètọ́ni wá gba sí àárín lọ́wọ́ wọn sìtáni gbàsíà ní ọkọ̀ ìgbésí ayé wọn lọ́wọ́ wọn sìtáni wọn ń wà wọn káàkiri ibi tó bá ti wà wọn lọ ibẹ̀ náà ni wọ́n lọ ẹ wò láwùjọ wa lónìí àwọn onísúfí gbogbo gbàláyé yìí tẹ bá gbọ́ pé wọ́n lẹ́nìkan hàn mí kàláyé yìí àfa àwọn onísúfí ni ó hàn ẹ̀dínlá nìyí ṣéhùn wọn kan ni ó hàn Ibrahim Yaz wọ́n láàrí lóbi ògiri Ibrahim Yaz wọ́n láàrí bí odò wọ́n láàrí níbi kíná gbogbo rẹ̀ àrí bí òpóná kò síbi tí wòye ti rí ẹ̀dínlá nìyí ẹ wá wò nísìnyí kò wá sẹ́nì kankan tí nǹkan báwọn máa ń ṣẹlẹ̀ sí tó tayọ tani tó tayọ àwọn oníṣúkí báwọn nígbà tí anabi sallallahu alaihi wasallam láìgbà tí anabi ti kú wọn ò rá anabi láàrò gírí rí láyé wọn ò rí anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá rá anabi lójú àlá ló kù wọn a máa lálàárí anabi bẹ́ẹ̀ bá ti rá alaihi wasallam anabi ò ní rán yàn sẹ́ ẹgbẹ́ àwọn oníṣẹ́ ò ní rán jẹ́ sí yàn pé gbàtẹ́ wá rí mi ẹ̀ Umar Usman Ali gbogbo àwọn sọ̀hábà àwọn àfá gidi ẹ̀ní ni wọn àfá àtẹ́bá ti rí tí bá ti hàn lógiri ẹ ti mọ̀ pé ah, àwọn àfá ṣètọ́ nínú ẹ̀ ṣètọ́nì ní mú wọn hàn lógiri òun náà ní ṣe gbogbo kíni láti ṣe kíni láti fi dá nǹkan ọrú máa wọ̀nyàn lójú so ẹni tọ́kàn yorùbá ni ẹ̀dẹ́dẹ́ inú ẹ̀sìn yóò wá rò pé á ẹ̀sìn ẹ̀sìn yìí ṣe wòlíì òun náà kọ́lá rí níbi ògiri yìí ni á ah, wòlíì ọlọ́run ni látara bẹ́ẹ̀ ń ṣe àwọn yóò gbàṣẹ àwọn náà ó ṣe kíni àwọn náà ó máa tẹ̀lé ẹ̀dùnmí ni á ah, ìjà ní àdìmí máa ṣe lísìn nígbà pé ah ṣé Ibrahim yẹn ó wà lójú ọ̀nà òdodo lóòótọ́ wúrú àwọn nǹkan báyìí kò sí nǹkan tó fà á nítorí pé kíni nítorí pé kò sí àkídà tó gbádùn òun náà ló fà tó jẹ́ pé kíni ibi téèyàn dájú ẹni kọ ibi téèyàn ti lọ béèrè nǹkan tó àmọ́ àwọn èèyàn máa láwùjọ wọn máa lọ bí tí ó yẹ kí wọ́n lọ nínú ẹ̀sìn wọn máa lọ béèrè nǹkan bí tí ó yẹ kí wọ́n béèrè nǹkan yóò wá ti sábàbí láti kíni láti ba ẹ̀sìn wọn jẹ́ yóò ba àkídà wọn jẹ́ yóò ba ìsìláàmù wọn jẹ́ nínú ẹ̀sà alìsúnnà wal jamaa ẹ̀sà àkídàtò alìsúnnàtì wal jama'a òun náà ni pé tó áfìrú alàsùlúkì wal akhlaqi wal mu'amala àkídà alìsúnnà wal jama'a yìí ìmá lápa lórí ìṣesíyàn ìmá lápa níbi ìwàyàn ìsì máa lápa níbi àjọṣepọ̀ èèyàn láàrin èèyàn láwùjọ ẹni tó bá wà lórí àkídàtò alìsúnnà wal ní ti tòótọ́ ẹ pé èso tí ó máa jáde látara ní pé ìwà dáadáa ni ó máa ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀ èèyàn níwà lórí àkídàtọ̀ àrí sunnah wal jamaa tó ní ẹ̀lọ́kàn rẹ̀ wá jẹ́ pé 419 òun náà ni wọ́n gbá òyìn lójú káàkiri ẹ̀sì bá ní tó wá kó bí òun náà lẹ́bàá ń bí ìbàjẹ́ lérí sí sí ah òun ṣe sunnah òun ṣe sunnah ẹ̀sì bá ní sí àwọn eléyìí àwọn èèyàn ti rìn àwọn èèyàn ti rìn rìn ránu lọ bẹ́ẹ̀ tó jẹ́ pé kíni wọ́n làwọn wà lórí àkídàtọ̀ àrí sunnah wal jamaa wọ́n máa wá kojú kéré ẹ̀sẹ̀ ah tí ìbá ti kó sínú bídíà ẹ̀sì bá ní ah òtìkárí so ó lè máa mutí ó lè máa gbóbìnrin ó lè máa gbórin káàkiri ó lè máa ṣe fọ́wọ́ náà ìbáwọn èèyàn ó máa gbáwọn èèyàn lójú káàkiri yóò ní àgbà ah, tó ti kó sí bídíà nígbà tó ti kó sẹ́bọ tẹbí táátà màṣíà ló ń wà ẹ̀wọ̀n kan báwọn nìyí táátà màṣíà ni tó bá ti jọ́ gbéra Allah subhanahu wa ta'ala fi báwọn ni pé wá wù yóò fi ààrẹ jẹun kò mọ̀ tó mọ̀ táátà màṣíà wàláì téèyàn bá mọ̀ tó mọ̀ táátà màṣíà bẹ́sẹ̀ bá ti kéré ma wàláì yóò máa sá fún ni nítorí pé àwọn rò pé ìtumọ̀ rẹ̀ ni pé tó bá ti ṣẹbọ clear nítawọn pé tátàmù ṣíà nù òun lẹ́fi tánbà tánbà káàkiri wọn o fún ẹ̀kọ́ bá yé wọn pé ìtumọ̀ tátàmù ṣíà ni pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí o ó wà lábẹ́ pé tó bá wù Allah subhanahu wa ta'ala yóò fi ìyà rẹ̀ jọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí O dì láàbù kó jìyà number one tó bá wá wù ó lè wá yáfì rẹ̀ ó má fi ìyà rẹ̀ jọ èwo wá lè yàn máa tí ó fi bá yẹ lò ẹ̀wọ̀ kan bá mi sì sẹ́wọ̀n pé tó bá pé yẹn bá gbọ́ yé báwọn pé ìmọ̀ yìí tí ó fi bá mi lò pé o lè tó fẹ́ jà ní sífọ́ àná tó fẹ́ ṣe níṣẹ́ o mọ̀ báyà tí ó fi bá ọ ní pé bọ́yá ádìlú ni ó fi bá ọ lò bọ́yá ó jalè lóòótọ́ wọn náà mọ̀ pé èrè máa jalè yóò jìyà rẹ̀ ní bọ́yá ìyá báyà tí ó fi bá ọ lò nú o mà so kí ni wàá mú èèyàn máa ṣe kí ni ó mọ̀ wá ṣẹ̀ṣẹ̀ káàkiri so àkídàtú àdìsúná wal jamaa yóò lápa níbi ìwà téèyàn máa wù bẹ́yẹn bá ń bá ìwà yóò máa pààyàn gbogbo tí máa ń jẹ́ dáadáa láyé yìí òun náà ni àkídà yóò máa tìyàn lọ síbi nǹkan yóò kéèyàn máa ṣe wọ̀tẹ́ni hàn an kulli shar yóò sì máa kọ̀ fún yàn yóò máa léyàn kúrò níbi tí máa ń jẹ́ aburú ẹni tó wà lórí àkídà tó ahli sunnah wal jamaa lóòótọ́ tí èsì àkídà àgbélẹ̀rọ àkídà so irú ẹni báwọn nísì ẹ̀rì gbogbo tí ò bá da ẹ̀rì yóò máa jìnà sí yóò máa sá fún ẹ̀ṣẹ̀ nǹkan bí táwọn yóò máa fojú kéré pé àá èmi náà ní gbogbo àwọn èèyàn ń ṣe wọn máa sá kó fẹ́ kò ní nítorí pé kíni nítorí pé ó mọ kíni ó mọ aburú tí ń bẹ ń bí ẹ̀ṣẹ̀ kó bá ṣe wò kó kéré ma nítorí pé tí ń bẹ ń bí ẹ̀ṣẹ̀ òun náà ni pé ọba tó dá ọ ọba tó dá ọ tó ṣe jẹ ẹ̀mú ọ tó ní kápá lórí ẹ ó ní mọ̀ nǹkan báyìí wọ́n wá ní tó ní mọ̀ náà ló ṣe ẹ̀rí kó lágbára gan èyí gbọ́rọ̀ so látara bẹ́ẹ̀ látara wu abú tán mọ̀ ipe ìbẹ̀ǹbẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n máa ṣe kíni wọ́n máa wá jìnnà sí wọ́n máa wá sá fún gbogbo irú àwọn ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀sà tí ń bẹ fún àkídàtò ahli sunna wal jamaa annaha tadfa'u mu'taniqiha ila al-hazm wal jidd fil umur àkídàtò ahli sunna wal jamaa yóò máa tìyàn lọ síbi kéèyàn máa dúó déédéé kéèyàn mú bérébéré ẹ̀tì báwọn ni kéèyàn sì serious fil umur níbi gbogbo àlámàrí alhajmu òun waljid kí o ti síríọ́sì níbi ẹ̀sìn àkídàtọ̀ alìsúnà wal jama'a òun náà ní máa ṣe kíni òun ní máa tíyàn lọ síbẹ̀ látara bẹ́ẹ̀ alìsúnà wal jama'a la yarawna fursatan lil ilmi nafi wal amali salih illa badaru ilayha àfáà ní alìsúnà wal jama'a wọn ò ní rí opportunity kan wọn ò ní rí ìgbàláyè kan láti rí ilayha àyàfi kí wọ́n múra <clears throat> alùsùnà ọ̀jàmá òun lẹ́bàá ń bẹ̀ náà bá ní wọ́n fẹ́ sàtúnṣe kan ní mọ́sáàsì kan nísìn tí àdàkọ̀jẹ́ gbogbo apàdé mọ́sáàsì tó afẹ́sí báyìí afẹ́sí báyìí ẹ bá lọ wo àwọn tẹ́ bá ń bẹ̀ kọ́lá ìlú bí wọ́n máa kọjá wọn pé ah, àwọn ẹni yóò níṣẹ́ mi dé ẹlú bí ó tún máa rí nídìí pé kò tiẹ̀ níṣẹ́ òun alìsúnà wal jama'a àkídà wọn ni ó mọ̀ tí wọ́n lọ sí gbogbo tí wọ́n ti mọ̀ pé iṣẹ́ dáadáa ni rọ̀já as-sawab tí wọ́n mọ̀ sí kíni wọ́n mọ̀ ara kan as-sawab ẹ̀san látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala pé eléyìí kò sí tí máa mú alìsúnà wal jama'a tí ó Allah subhanahu wa ta'ala ní gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ló ní daraja ló ní ipò ní látara gbogbo sẹ́tàn bá ṣe wa ma rabbuka bi ghafilin amma ya'malun Allah subhanahu wa ta'ala ìsọba tó fọ́n fọ́ra kó níbi gbogbo sẹ́tàn bá ṣe ó bá ṣe wù kó kéré ma ẹ̀sìn bá wọn ṣe ká mú ẹ̀gún kó lójú so eléyìí òun náà ni máa wà lọ́kàn àálùsúná wàlìjàmáà tí ó jẹ́ pé kíni tí ó jẹ́ ká máa lọ lè ṣe gbogbo nǹkan tó dáa níṣẹ́ tó dáa yóò sì jẹ́ ká máa jìnà sí gbogbo tí ò dáa níwà abú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àkídàtọ̀ àálùsúná inú ẹ̀sà tí ń bẹ fún àkídàtọ̀ àálùsúná wàlìjàmáà àná àtẹ́wà àkùbì nafsil mu'min tàbí malikitabi wa sunna òun náà ni pé ìmá bí ìfẹ́ alukur'an wa sí ẹni tó bá ní àkídàtọ̀ àálùsúná wàlìjàmáà yóò máa bí sí lọ́kàn gbígbé alukur'ani tóbi gbígbé súnà nabi sallallahu alayhi wa sallam tóbi àkídà yìí yóò máa bí sínú ọkàn yẹn tí ẹ bá ní àkídà tó wà lè súnà wal jamaa òun náà ló pa ẹ̀rí ẹni tó bá lágbóye súnà ẹ̀rí yóò sábà múra sí alukur'an yóò múra sí súnà nabi sallallahu alayhi wa sallam kílà nabi sọ kílà nabi ṣe kílà nabi rí dáhùn sàhábà ṣe tó fi wáyé náà lórí ẹ̀ yóò múra kankan lórí ẹ̀ òun náà ni ìpìlẹ̀ ẹ̀sìn wa òun náà níbi tí àkídà yẹn tó ti sàn wá so yóò wá sàmójútó rẹ̀ ó sì mọ̀ wípé àkídà yìí bó ṣe wà yìí òun náà ni àkídà ẹyọ kan ṣoṣo tó jẹ́ pé kí ni òun náà ló lè gbìyàn dé inú àlìjẹ́nà tó bá jẹ́ ògbé jàrí kìyàmà so òun náà ni ó fi wá múra sí alukur'an pé á ah, kí ni alukur'an sọ láti bá a máa tẹ̀lé kí ni alukur'an ní ká jìnà sí yóò sì máa jìnà sí kí ni sunna anabi sallallahu alayhi wa sallam ní gbogbo nǹkan so náà ló pàṣẹ pé àwọn sálàf inú àwọn sahaba gbogbo nǹkan tí wọ́n bá ṣe nínú ìgbésí ẹ̀sìn báyìí wọ́n ó fẹ́ rí pé àwọn rẹ́rí fún látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam pé àwọn ò fẹ́ wọn ò ní fẹ́ sọ̀rọ̀ kan wọn ò ní fẹ́ gbé ìgbésẹ̀ kan àyàfi kí wọ́n rí ẹ̀rí fún látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam wọn ò ní ṣiṣẹ́ tẹ́ lọ́sẹ̀ wọ́n á wá pé ṣé kí ní lálàáfíà àbí kò lálàáfíà so eléyìí ó yàtọ̀ sí táwọn èèyàn wà lórí ẹ̀ láwùjọ lónìí tó jẹ́ pé ìbádà ó kálukú ìfẹ́nu rẹ̀ ni ó fi rọ́ ìbádà tí ó bá ṣe tí ó fi rí òun náà ni pé kí ní á ah, ṣé kí ní ìdá táwọn èèyàn pọ̀ ń bẹ ẹ̀sìn báyìí majority ìlẹ́lòmí bá káàkiri majority wá ti gbé majority pọ̀ ń bẹ ẹ̀sìn wá ní kí yóò da àdúrà àwọn èèyàn ti ń bẹ lórí ẹ̀ ẹ̀sìn wá máa tako mòlídì ẹlòmí ẹ̀ ní a máa pààyàn jọ́ mi ẹ wà rí bòmí ẹlòmí wà gbé mòlídì tọ́ìlù Bauchi yóò wá gbé sí orí Facebook pé ah ẹ̀sìn wá lélẹ́yìí ó sọ̀nà ẹ̀wùbẹ́rò Allah subhanahu wa ta'ala ní ọ̀pọ̀ èèyàn ọgọ́rọ̀ èèyàn kọ́lá wọ́n bá sojú kòkòrò rẹ̀ jù báwọn lọ kọ́lá bá ṣe wàhálà lórí wọn lọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní nígbàgbọ́ so eléyìí wá túmọ̀ pé bẹ́ẹ̀ ṣe wá pọ̀ mẹ́ oníṣìn so wá túmọ̀ pé kìí so eléyìí ní ti báyìí ara kan jẹ́ tí ṣètọ́ọ̀nì ti máa ń lò fáwọn èèyàn láti fi kọdí wọn láti jẹ́ kán lẹ́yìn táwọn wà lórí ẹ̀ yìí kìí ṣe òdodo inú ọ̀nà ṣètà ni màá gbà mí èrò pípọ̀ kán rí èrò bíbá ká máa ṣe ṣètànù tó máa gba ọ̀nà pé ẹni táwọn èèyàn ń wò léèyàn dáadáa ẹni náà pé á onímọ̀ lẹ́ni yìí á ẹni táwọn èèyàn ń bu ìkún lẹ́ni yìí tò tó bá wá rí ní wù àbàjẹ́ ṣètànù máa wá sọ fún yín pé à tó wáyé pé yóò dáa ni àbá alágbájọ́ máa wá ṣe é ẹlòmí máa sọ mọ́gá ó sì wá ní àfáà kìíní máa wà bẹ́ẹ̀ kọ́lá àfáà kìíní náà wá kọ́lá àfáà kìíní náà wá tó ṣètọ́ ni máa ń lo kìíní yẹn láti kìíní láti fi kọdíyàn láti má fi mọ̀ pé ìbàjẹ́ òun náà ni àwọn irú nǹkan báyẹn láwùjọ táwọn yẹn bá ń ṣe tó àmẹ́ tó bá ti lágbo yí ẹ̀sìn rẹ̀ kọ́lá gbogbo ayé bá ń ṣe tó bá kó òun nìkan yóò mọ̀ pé kíni yóò mọ̀ pé á eré ẹ̀sìn ló ń wà tó bá ti ní àgbọ̀ yẹ́ sí bí á eré súnà nàbí sallallahu alaihi wasallam ló wà kò kọ́lá gbogbo ayé ò bá sí lórí súnà yóò mọ̀ pé kíni yóò mọ̀ pé á ọ̀gá bí olórí ìlànà nàbí sallallahu alaihi wasallam so abẹ́lẹ̀ tá a sí ó ṣòro kí gbogbo ayé tó máa sí lórí kí ẹ̀rìn kan tó dáwà lórí ẹ̀sìn ó ṣòro ní gbogbo ayé tá a wà yìí kí wá ní á ẹ̀yàn nìkan yóò dáwà lórí ẹ̀sìn kan ẹ̀yàn nìkan yóò dáwà lórí ìgbàgbọ́ kan ẹ̀yàn yóò dáwà lórí àkídà kan ká má wà lẹ́nìkan kan kúnyàn wallahi kò sí kan ọ̀nà ẹ̀sìn wa ni wa rabbil Kaaba ẹ lè rí ẹsẹ̀ bá mi ẹ bá lọ wọnú àkọọ́lẹ̀ látòkè délẹ̀ tí tóbi dòní àlè rí kiri kanú wa tó wá jẹ́ pé kí ni ẹnì kan ṣoṣo òun nìkan ní wàá dá wa ń bẹ̀ kò sáwọn sábẹ́ lórí ẹ̀ kò wa lórí so irú ẹni báwọn oníṣẹ́ akẹ́kẹ́ sákìdá rẹ̀ gbá àsìkò bẹnu àgbọ́yé ẹni yìí ẹni yìí ti ni ìkan ká ti pa ẹni wọn òun náà ní fi wí irú ìkú ìbáyìí so àkídàtò àlìsúnná wàlìjàmáà àkídà kan ni tó jẹ́ pé kí ni yóò jẹ́ kí ni o máa ṣe kí ni kí ni o máa gbọ́lá fún alukur'an kí ni o máa gbé alukur'an tóbi àti súnà anábì sallallahu alayhi wa sallam látara bẹ́ẹ̀ èyàn máa ṣiṣẹ́ nígbà pẹ̀lú súnà anábì sallallahu alayhi wa sallam pẹ̀lú àgbọ́yé àwọn salaf gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀sà tí ń bẹ fún àkídàtò a máa so wá papọ̀ mọ́ àwọn ẹni ìtìsíwájú tó ti lọ òun náà ló fà tó pé tá a bá ládìí ọkàn kìíní kan nínú ẹ̀sìn tẹ́ ẹ bá lọ lè wádìí àdìí ọkàn oníṣìn ẹ rí i pé ẹ máa ẹ bá bẹ́ẹ̀ tí ìjọba ànábì sallallahu alaihi wasallam ni àkídàtọ̀ àdìsúná ọ̀jọ̀má òun nìkan ni ó so yẹn papọ̀ máa nẹ́bí sallallahu alaihi wasallam àwọn àkídà mi tó bá ti yàtọ̀ sí àkídà àdìsúná ọ̀jọ̀má yóò débi katakú ni yóò débi katakú ni tí ò ní sọ́nà máa so ẹnìkan bí mí ń jọ́ kan ó ní kílẹ̀ gbàlérò pẹ̀lú sàlàfíà ẹ̀sìn bá wọn tó pé ó kọ̀ wọn máa jẹ́rù bá wọn yẹn pé ara ah, ní sàlàfíà kílé tí o máa jẹ́ islam ẹ̀sìn bá wọn tí o máa jẹ́ al-islam ẹ̀ tí o máa jẹ́ al-markazu islami tó fẹ́ máa jẹ́ markazu asàlàfíà kílé tí o máa jẹ́ bẹ́ẹ̀ so nítorí pé kíní yìí ní máa ń dàrú mọ́pọ̀lọpọ̀ èèyàn lójú fúnra ìlú máa ń ká àkúnpé báyà bíi pé àdádálẹ̀ ni ẹ̀sìn bá nísìn so kí ló fà á ní tó fà á náà ni pé irú ẹni báwọn nísìn àgbọ́yé rẹ̀ ó kúrú sí irú nǹkan báwọn kò lágbọ́yé irú nǹkan báwọn ìgbà tí mo wá sàlàyé tí jẹ́ àsàlàfíà fẹ́ ni o ẹni báwọn ní sí pé ìta àgbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni pé àwọn sàbí ànábì àti àwọn alkùrún alkùrún sàlásàtú almufadola àwọn sẹ́ńtúrì àkọ́kọ́ mẹ́ta النبي صلى الله عليه وسلم ní خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم Ànábì ní sẹ́ńtúrì tó lóore jù láyé yìí ó náà ní sẹ́ńtúrì tó ń wá tó ànábì sẹ̀mí bẹ́ẹ̀ lẹ́yìn náà làwọn tó kàn lẹ́yìn náà làwọn tó kàn mo ní ti ń jẹ́ bẹ́ẹ̀ nù ẹnì tí wọ́n á bí mi pé ó dáa tá a bá wá rí i pé ànábì sallallahu alaihi wasallam tá a bá rí i pé àwọn bàbá wa ẹ̀wọ̀n ní àwa rí pé àwọn bàbá tiwa náà wọ́n wá sọ kinní kan àbí wọ́n wá ṣe kinní kan nínú ẹ̀sìn ẹ̀dí báwọn nísìnyí ṣé òun kan báwọn náà ní ti ṣe à nígbà wọlé ni ẹ̀sìn báwọn níbi wọ́n á ní ẹ́ à tó bá yẹ pé irú nǹkan tí wọ́n ṣe òun tó wá ṣe déédé pẹ̀lú ìtànàbí sallallahu alaihi wasallam ṣe àtàwọn sàbẹ̀ ṣe á gbà wọlé náà ni so á gbà wọlé látara pé kí ni ó bá ti wọn mu àwọn ìjọba ti bá mu <laughs> à nígbà wọlé <laughs> ẹni bá tún rí bí gbàgbé pé ìsọkúsọ tún ni ó ká láà pé à kí táwọn bàbá wá ṣe ìgbìyànjú táwọn bàbá gbìyànjú lé lórí káwa ni kí ló dé sí nǹkan àwọn bàbá yìí náà ní bàtà níbi wọn ìbéèrè tó yẹ kéèyàn náà béèrè náà pé kí ló dé nǹkan bàbá yín àwọn bàbá yín kí ló dé òní bàtà nàbí sallallahu alaihi wasallam tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ní ìṣẹ̀lẹ̀ àwùjọ wọn a máa rò wípé àwọn bàbá wa bàbá wa bàbá tó máa ń dákọ̀ yìí nígbà tó yẹ pé àwọn bàbá yìí gan wọ́n ti wáyé síwájú ànẹ́bì ni tí ẹ̀ bá ń sọ̀rọ̀ àwọn àgbàlagbà tá a bá ń dákọ̀ àwọn àgbàlagbà lónìí ànẹ́bì sallallahu alaihi wasallam yẹ ká máa ti síwájú àwọn àgbàlagbà tá ǹjẹ́ ń ṣe yí o ó takò táwọn àgbàlagbà ọmọ aláwọ̀ àwọn àgbàlagbà ànẹ́bì làwọn kọ̀kọ́ ẹ̀dí bá rí gbogbo àwọn bàtà bàtà dákọ̀ ànẹ́bì ìṣẹ́gbẹ́ ogun wọn lọ́jọ́ erí àbí káwọ̀ ọdún tánàbí sallallahu alaihi wasallam wáyé sísìn ọdún tánàbí sí ìjìlá 1440 years ago ẹ̀dí bá mi àwọn bàbá tánàbí sọ ìrísìn wàlá bàbá mi ní sí òtọ́ ọgọ́rùn ọdún sísìn ẹni bàbá bá bàbá bàbá bá ìtànkà ìmí òtú ọgọ́rùn ọdún sísìn tó bá ti pé àbí ní mọ̀ nǹkan kan má náà ní kẹ́lòmí ò mọ̀ kàá lọ nísìn nígbà tó bá fi kàá ní mẹ́ta ó ti sọnù kò mọ̀ nǹkan kan má kò mọ̀ àwọn bá tó kà mọ́ lẹ́yìn àwọn bá tó máa ń tọ́ka sí náà ní sìn àwọn bàbá bíi ọgọ́rùn ọdún kà sẹ́yìn àbí tí ó jù bá lọ ẹ wá wò nísìnyí àbàbá táwọn wá ń tọ́ka sí anábì sallallahu alaihi wasallam táwọn ń tọ́ka sí anábì yìí anábì ti sẹ̀mí ní tó lé ní ẹgbẹ̀rún ọdún sẹ́yìn tó ta ló wáyé ká wá ka ọ̀rọ̀ rẹ̀ fún ta ló yẹ ká má rí fín ta ló yẹ ká gbọ́rọ̀ sí nínú àwọn méjèèjì ta ló dàgbà jù àwọn lọ ẹ̀rí pé ànábì sallallahu alaihi wasallam olówà níwájú gbogbo wọn so ìdá ní tá a bá ń sọ̀rọ̀ pé á ah, bá bàbá ti ṣe bá bàbá ti ṣe nì ẹ jẹ́ ká máa kọ̀sídà pé ẹni tó ju bàbá lọ ẹ tó ju gbogbo àwọn bàbá lọ náà ànábì sallallahu alaihi wasallam ìdá ní tá a bá ti wá rí ipe ọ̀rọ̀ tá ànábì sallallahu alaihi wasallam sọ o ẹ̀sìn bàbá bíbẹ̀ bá fẹ́ rọ́nà lọ tó bá dijọ́ gidi àlùkìyàmà àbí kí n mú tà ànábì torí pé àwọn bàbá tá à ń sọ yìí sì ń wò níbo mi táwọn náà àwọn náà ó tò ní mo tá a bá ẹlòmíì gbàgbọ́ yẹn níṣẹ́ bí àwọn ah, bàbá wa kan níṣẹ́ báyìí àwọn látò lẹ́yìn wọn ẹ̀jẹ̀ báwọn níṣẹ́ so àgbọ́yé tí ò dáa ni o àkídà tó burú ni kí a tò lẹ́yìn wọn tó bá jẹ́ ògbédè àlìkíyàmà gbogbo alátòlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àlùmọ̀ ànábì ẹ̀yà ànábì ni wọ́n tò sí àlùmọ̀ kọ̀ọ̀kọ́ tò lẹ́yìn àwọn so bò làwọn ti wá rí tiwa pé àwọn tò lẹ́yìn àwọn bàbá kan ẹnìkan sọ ọjọ́ kan nínú àwọn akílà tán nínú o tí wọ́n sì fi ṣeré ẹnìkan ní à ah, nínú àwọn àna ẹnìkan náà àwọn afá kan tí ìfẹ́ dárúkọ láwùjọ wa so ìyá ìyá ìyàwó ọmọ rẹ̀ kan wá kú àwọn alọ́lẹ̀ kí wọn bẹ́ẹ̀ àwọn ni a ìyá yìí tọ́ àmọ̀ pé inú kẹ́ ni wọ́n wà àmọ̀ pé inú wa ta'ala ni wọ́n wà àwọn ìyá yìí ó wà lára àwọn tí bàbá wa tí wọ́n kó wa àlìjánà tó bá jọ gbé dàlìkìyàmà ẹ̀wọ̀n níṣì ìyá wọn ọ̀rọ̀ ni ah inú àwọn tí bàbá ó kó wọ àlìjẹ́ tó wá jẹ́ ògbédà àlìkẹ́ àwọn olùyá tó pè wá ẹ́ bíbà tó tó bàbá òun náà ní ọ̀nà tiẹ̀ lọ́tọ̀ tí ó dá dúró sí tí ó mọ̀ wá kó àwọn yẹn wúrọ̀ àwọn kọ́báyé nìṣe àwọn àkídà tí ó dá ni ẹ̀sìn báyìí nìṣe àkídà tí kò máa wà ní ọkàn mùsùlùmí ni so àkídà tó àlì sunna wal jamaa òun ní máa so àlì sunna wal jamaa yóò so wọn papọ̀ mọ́ sálàf yóò so wọn papọ̀ mọ́ àwọn sálàf ọ̀nà wo ni ó gbà láyé inú ẹ̀sìn àyàfi kọ́ jẹ́ pé ọ̀rọ̀ táwọn sálàfù wà lórí ẹni wọn ò ní sọ ọ̀rọ̀ kankan jáde inú ẹ̀sìn àbí kó jẹ́ pé táwọn sálàfù wà lórí ẹni wọn ò ní ní àkídà kankan inú ẹ̀sìn àbí jẹ́ nǹkan tí àwọn sálàfù wà lórí ẹni so àkídà rúdurùdu àkídà gbogbo bídíà oníkúkúrú kúlù bídíà tí ń kò irú àkídà oníṣìí báyìí ṣé àwọn sálàfù wà lórí ẹ̀ ẹ̀ ti báyìí oníṣìí kò sí sálàfù kankan lórí ẹ̀ ẹ̀ ti báyìí àfi sálàfù tí yóò bá parọ́ mọ́ ẹni tó bá jẹ́ sálàf tó jẹ́ inú àwọn sálàf tó ti kọjá téèyàn wá fẹ́ parọ́ mọ́ wọn látara pé wọn ò sí láyé má sẹ́yìn pé yorùbá máa ń sọ pé ẹni bá ti kú làwọn ti kíni òun làwọn parọ́ má so àwa rí mìsíláàkù irú ọ̀rọ̀ ọ̀hún níbi dísẹ̀ láwùjọ wa lónìí sẹ́yìn pé ńgbà kan àwọn jàbàtíyà wọn máa sọ pé inú ẹni tó pé bídíà ti ń láyé lónìí ẹ lọ lè bí òun náà ni Salim Sheikh Salim bin Eid Al-Hilali Al-Athari kì í ṣe Salim yìí òpin bídíà ó gbà pé gbogbo bídíà kúfúrú ni ẹ̀dì bá nìsín sẹ́yìn pé irú eléyìí nìsín wọ́n fẹ́ lò lẹ́rìí wọ́n tún fẹ́ lo ọ̀rọ̀ àfáàwa alimam albarbahari ṣe pé rahimahullah àwọn ti kú àbí wọ́n fẹ́ lo eléyìí wọ́n fẹ́ lo ọ̀rọ̀ sheikh albani níbomi inú àwọn tíra wọn wọ́n fẹ́ lò lẹ́rìí ẹ máa wò ká bá wò àmọ́ látara òwe yorùbá tó torí pé àwọn èèyàn náà àwọn wọn jáde sí wa pé tọ́ ẹ wá sí àtẹ́ ńkà yìí kàwùkà lẹ́ ńkà ẹ̀ka dáadáa láti bẹ̀rẹ̀ ẹ̀ka wá látẹ̀yìn ẹ̀ka síwájú so ẹ mà pé ńtẹ́ ńkà yìí ntí ò rí bẹ́ẹ̀ ni so ìwé eléyìí nísìn mọ́mbà Bahari ò sí láyé tí ó fi wá sí láwa kó ní mọ́mbà Bahari pé ah mọ́mbà Bahari wọ́n ní nǹkan báyìí lẹ́ wí o tí wàá dìfẹ́ di Bahari lẹ́bẹ̀rẹ̀ làwọn Sheikh Albani àwọn ọmọ kéwù Sheikh Albani inú àwọn tán dìfẹ́ iná ni àwọn ọmọ kéwù Sheikh Albani amú Abdul Mun'im so òun náà ti fẹ́ di Sheikh Albani pé ọ̀tẹ́ ti mọ́ Sheikh Albani o Sheikh Albani ní la farqa indi bayna al-kufri wal bid'ah ẹ̀wọ̀n sí ọ̀rọ̀ òun ní Sheikh Albani sọ tọ́bẹ̀ tì mọ́ ọlọ́rọ̀ Sheikh Albani ní la farqa indi kò sí àtọ̀ lọ́dọ̀ mi bayna al-kufri wal bid'ah láàrin kúfúrú àti ní kò so tábàlọ́ wọn tí al-Khiyarat al-Fiqhiyya ti Sheikh Albani tí ọmọ kí wọn amúrù tí ó kójọ ẹ rí pé àfáàyàn wa tábàtẹ̀ kọ́kọ́ lọ kásí àwọn náà ní oṣù ẹ̀mọ́ ti sọ̀rọ̀ parẹ̀ tábàlọ́ kásí àwọn ẹ Albani sọ ọ̀tọ̀ ní ẹni tí ń wá ìwákúwà kiri ọ̀tọ̀ so nígbà tí wọ́n sọ̀rọ̀ pé Sheikh Albani sọ̀rọ̀ nípa hadith anabi sallallahu alaihi wasallam pé anabi sọ pé man qala li akhihi ya kafir faqad ba'a biha ahaduhuma anabi ní tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ pé kèfèrí ni ọ́ tó pè ní kèfèrí anabi ní kúfùrù yóò padà sí ara ẹnìkan nù wọn so kí ló wà tí ò padà sára ẹnìkan òun náà ni pé tẹ́ni ò bá lọ jẹ́ kèfèrí ńkọ́ ẹ̀dí bá ní sìn wọ́n tó pè ní kèfèrí yóò padà sára rẹ̀ Sheikh Albani wá ní kò sí àtọ̀ láàrin kíni láàrin bídíà àti kúkúrú lọ́dọ̀ tòun níbi ọ̀rọ̀ yìí ìyá àní ìwọ tó bá fi ọmọ ìyá rẹ ní oníbídíà tí èso oníbídíà kí ló pàṣà rẹ bídíò pàṣà rẹ ẹ wo tíṣẹ́ àlùbáni sọ clear ọ̀rọ̀ bó tíṣẹ́ àlùbáni ṣe bí ọ̀rọ̀ kalẹ̀ pé kò sí àtọ̀ lọ́dọ̀ tèmi òkòwò ọ̀rọ̀ tíṣẹ́ àlùbáni ń o ṣe àlùbáni tó kó tíra yìí jọ òun náà tó wá sàlàyé bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yìí pé àwọn kan máa ń si ọ̀rọ̀ yìí yé pé bóyá Sheikh Albani wá sọ pé àti bídíà àti kúfúrú bákànkan náà ni àfáàyè tó wá là mọ́lẹ̀ pé rárá o Sheikh Albani ò sọ tó jọ bẹ́ẹ̀ rí láyé o ẹ̀wọ̀n sẹ́wọ̀n ó fi àbáwọn inú tí àwọn gẹ̀gẹ̀ ibẹ̀ mẹ́ lọ́pàá kéèsì bọ̀tẹ́ ẹni yíká ó wá kà ó sì kò bẹ̀ kọjá nígbà tí mo pa kéèsì yàn ẹ̀dì bá wọn sẹ́rí pé ni àwọn ìgbà tí ó sì ṣe kàlùbá ní tòtí bá ìtòwádìí jọ gbé dàrí kìámà ẹjọ́ ṣe ṣírò rẹ̀ ẹni tí ẹ parọ́ mọ́ pé ó sọ pé kúlù bí láti kú tó sọ pé gbogbo mú kórìkì ọmọ pé mùsùlùmí kèfèrí so ìwé ilé oníṣẹ́ báyìí wọ́n ti mọ́ṣẹ́ kalbani wọ́n ṣe ṣírò rẹ̀ tòwádìí jọ gbé dàrí kìámà yakunu sheikh al-albani khasimuhu yawm al-qiyamah khasmuhu yawm al-qiyamah sheikh albani ó jẹ́ ẹni tí wọ́n jọ pa alọ́jọ́ wọ́n gbéra kìámà dá ó parọ́ mọ́ mi ẹ̀jẹ̀ tó bá ti kú òun ṣe kí ni òun gbọ́ tí ẹ̀ dànù fún rẹ̀ wàláì ó ti pẹ́ síwájú káwa náà tó kù nínú mọ́níhájì yẹn òun láti máa ń pe sheikh sẹ́límù ìlàrí sheikh wọ́n ní ẹ sọ pé gbogbo bídíà ipe ẹ̀ fún bídíà nù síra yín wàláì sheikh sẹ́límù ìlàrí nínú ẹ̀mí àti wọ́n jọ chaati ń gbà wọn nínú chaati wọn àti inú ọ̀rọ̀ mi ìgbà tí mo bá tán tá a jọ sọ sheikh albani ní sheikh ìlàlí wọn ní ittafaqa ahlus sunnah wal jamaa'ah ala anna al-bid'ata tanqasimu ila qismayn sheikh Al-Albani ní kò sí iyèméjì lọ́dọ̀ gbogbo alùsùnà wal jama'a pátápátá látòkè délẹ̀ ipe bídí àtẹ̀rí yẹn ó pín sọ́nà méjì sheikh wa ń bi níjọ́ ipe tọ̀ téèyàn bá ṣe téèyàn bá kírun tá téèyàn bá ṣe àkàrù tá níbi wọ́n ti mọ́tíláṣí ẹ̀tì bá nísìn ó kírun tá nísìn ó wá wí àkàrù jáde ẹ̀tì bá nísìn alì yakfur bi hada pé ṣé ó ti di kẹfẹ́ yìí náà nù ẹ̀wọ̀n kan wà wọ́n èmi náà wá wò pé àà ah, ẹ̀rí bá rí rí tẹ́yìn bá ṣe àtẹ̀sùwì tánṣe wọ́n pè ní tánṣe báyìí ní tí wọ́n ń wí ọ̀rọ̀ kan tí ń ṣe àtẹ̀sùwì bóyá ẹ̀kí ẹ̀yẹ jáde àsìkò mídíà náà ni ẹ̀jú bá rí pé àzá ni wọ́n ní ká fi pè yàn jáde mo tún ká máa wí nǹkan mímọ́ tẹ́kùn ní yẹ́kùrù bí hàdá pé eléyìí náà ní ṣe ó di kèfèrí sẹ́mà èyàn náà tún máa bira àyàn wò pé so but nígbà yẹn Allah yóò padà dé stage kan tó yẹ pé Sheikh Salim Ilali mo padà dáhùn yẹn lóòmà ẹ lọ bẹ́ẹ̀ àwọn èèyàn ti ń pè mí pọ̀ láti nàìjíríà wàláhì ní ṣẹ́kù wínú àwọn èèyàn ti ń pè mí pọ̀ láti nàìjíríà lérò ìdí ìsọ yìí ó fẹ́ tọdún mẹ́rin àwọn èèyàn ń pè mí púpọ̀ láti láti nàìjíríà lérí ọ̀rọ̀ yìí ẹ lọ bá ẹni yẹn ẹni kó lọ tún kiri kó lọ tún wò dáadáa ẹjọ́ àmì sìn tó pé àwọn ọmọ ti wà nísìn àwọn èyí sábà sáré kẹfìn àìdá síyàn ìfi àgbẹ̀ yóò rú lójú ni ẹni ó lọ tún kà dáadáa kó lọ tún tíákà ẹ bí àṣà àwọn alábàdàn kó tún tíákà dáadáa so irú ẹni oníṣẹ́ báyìí wọ́n wá sọ fún bẹ́ẹ̀ lọ tún tí àkà dáadáa síbẹ̀síbẹ̀ náà ó rí i pé òun rí tíra àkà dáadáa ó sì wà lórí ẹ̀ nígbà tọ́rọ̀ wá rí báwọn ní nǹkan bí ọdún mẹ́ta àbọ̀dún mẹ́ta sẹ́yìn nísìn nínú Shawwal ẹ ti báwọn nísìn lẹ́gbàá tá a ṣe àwẹ̀ tán Sheikh Salim Ilali wọ́n wá rìkọ́dù ọ̀rọ̀ kan wọ́n wá ṣàlàyé nípa ọ̀rọ̀ yẹn ipe rárá o àwọn gbà yìí pé àwọn ò sọ pé gbogbo bídíà bákan náà o pé bídíà yàtọ̀ síra wọn o pé téèyàn bá lọ́wọ́ síra wọn àwọn òdìdí kọ síra yẹn láti sọ àlàyé nípa pé ibi bídí àpín sí ni àwọn tí àwọn kọ síra yẹn láti sàlàyé nípa àwọn ewu tí ń bẹ níbi bídí àní pọ̀ síbẹ̀síbẹ̀ náà nínú síra yẹn náà ẹ rí i pé àwọn àpẹẹrẹ ń bẹ́ẹ̀ pé bídí àpín bídí àìsè kankan náà so sheikh albani sheikh salim alilali wọn wá sàlàyé bí ọ̀rọ̀ yẹn sheikh salim alilali wá sọ pé irú ẹni tí ń sọ ọ̀rọ̀ báyìí ẹ ti bá ń sìn ṣéèkù ní tí ìbá ti pé a fún ní al-udhru bil-jahl tí ìbá ipá fún ní excuse àìmọ̀ká ni àwa ló yẹ ká sọ pé ó ti kó sínú bídíà kan ó ti dá bídíà kan yàní bid'atun kabiratun mukhrijatun 'anil millah wọ́n ti tó tẹ̀lé ra wọn àwa ká sọ pé ó ti kó sí bídíà kan bídíà láńlá bídíà tó gbé ẹ̀ jáde kúrò nínú ẹ̀sìn àmọ́ àwọn fún ní kíni al-udhru bil kí ló bá tọ́ ikú ní àlóògùn ìbìjàn nítorí pé wọ́n mọ̀ pé ẹni tí máa ń sọ ọ̀rọ̀ kìí sàfá aslan aláìmọ̀kánì mo fún ní àlóògùn ìbì tàwíl nítorí pé kìí ṣe irú ọ̀rọ̀ tí ẹ máa ṣe tàwíl lé lórí nù bó ló ṣe tàwíl lórí nǹkan tí ìjìmá wà lórí ẹ tí ìjìmá kò lórí ẹ látàyé ànábì sallallahu alaihi wasallam tó fi dòní so fún olè fún ní ọdún bí tàwíl lákín àlọ́dúrú bí jahal wọ́n fún ní ọdún pé àìmọ̀kan ṣe ojú àìmọ̀kan la fi wò ó ṣé ìbá sọ pé ojú àìmọ̀kan tá a fi wò ó ni àbá sọ pé kíni àbá sọ pé irú ẹni báwọn ló ti kó sí bídíà kan kìí ṣe bídíà lásán o bídíà ńláńlá ó gbìyànjú jáde kó ní ẹ̀sìn Islam gbà tí ṣéèkù yìí wá sọ̀rọ̀ yìí gbà yẹn kí ṣéèkù tó sọ̀rọ̀ gbà yẹn phone call conversation àwọn èèyàn pẹ̀lú ṣéèkù ní tí wọ́n kọ́kọ́ sọ káàkiri pé ẹ̀ wọ́n lọ lè pe lárúbáwá kan ni ṣéèkù ẹ̀rí mìlárí kọ́ná pé irọ́ irọ́ náà pa wọ́n lọ pe ẹnìkan ṣéèkù ẹ̀rí mìlárí wá rìkọ́ọ̀dù ọ̀rọ̀ ara rẹ̀ nígbà tó wá rìkọ́dù ara ẹ̀ tó parí ọ̀rọ̀ òun ṣé Salim lẹ́wà ní orúkọ èmi tó ń sọ̀rọ̀ yóò nígbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ òun náà ni Salim bun Eid al-Hilali as-Salafi àbí al-Asari namadu as-Salafi as-Salafi pé èmi ni mo rìkọ́dì ọ̀rọ̀ yóò nínú oṣù Shawwal wọ́n ti dákọ̀ déètì síbẹ̀ so lẹ́yìn ìgbà oníṣì ó tó padà di kó tún wá kọ tíra míì kó wá sọ nù tíra wọn pé bídíà pín o ká tó gbà wàláhì nígbà tá a fi kò ní tá a fi kò ní jàbàtíyà nígbà wọn inú àwọn kan tó wá bá mi lé àdáwòlá ó sì wá ń ṣe ó wá bá mi lé jọ̀hún àwọn àjọ sọ̀rọ̀ ó sà wá bá mi wá ná kọ́ṣà mi náà ní lórí pé ó wá ní tẹ̀lé mi láàlí ipe òfin bídíà wọ́n ní wọ́n náà wo àlàyé ti bẹnu sẹ̀lẹ́mìláàrí sọ̀rọ̀ nípa pé àwọn sálàf àwọn oníhàdí wọ́n máa gba hadith lọ́wọ́ ẹni tó bá jẹ́ pé bídíà rẹ̀ bídíà tó mùfá sí ni pẹ̀lú májẹ̀mú pé kò máa pèpè lọ síbi irú bídíà yẹn pé ó wà ń bẹ̀ wọ́n ní ká ní gẹ́gẹ́ bí ìṣesí àwọn onímọ̀ tó bá ń kọ síra ká ní ọ̀rọ̀ yẹn ká ní ọ̀rọ̀ yẹn ṣẹ́fẹ̀ẹ́ ní mò gbá wọlé ni yóò ti ẹ bá lọ kàdí àdáda ẹ rí pé táwọn onímọ̀ bá ń sọ̀rọ̀ ẹ ti bá wọn nídìí wọn ni àwọn sọ́wọ́ sọ báyìí dé wọn sọ báyìí sọ báyìí pé wọn wá sọ pé wọ̀sọ̀ wá àmọ́ èyí tó lálàáfíà òun náà ni àbí ká sọ pé wọ̀rọ̀ jẹ́ èyí tó tẹ̀wọ̀n òun náà nìkan báyìí sẹ́límù lẹ́sẹ̀ sẹ́límù láde wàá bá tó kọ tíra tó bá wá ní òun kó níbi díà pín lẹ́yìn ìgbà ó ní kọ́dà wàhálà ìwé sọ fún mi jọ ọ̀nà kọ́dà bí ustaazu náà bí ustaazu bá dé lónìí tó bá níbi díà pín ó ti báwọn nísì ó ní wọ́n pín sáko ara wọn ni wàhálà ìwé sì wí nù ó ní wọ́n pín sáko ara wọn ni <laughs> so ẹ mọ̀ pé <laughs> bẹ́ẹ̀ bá di kéèyàn sọ́ra pẹ̀lú kíni kéèyàn sọ́ra pẹ̀lú orújú ọ̀nà tí yóò bá là kalẹ̀ torí pé bá la ọ̀nà míì kalẹ̀ tán nísìnyí báyìí ẹ ti báwọn nísìnyí yóò ya mọ́yàn lọ́wọ́ tẹ́ẹ̀ nílé rí dímá bí kò tó bá ti ya mọ́yàn lọ́wọ́ wàhálà ni nígbà tá a sọ síbi di kúkúrú nísìnyí ẹtí bá nísìn àwa ń gbìyànjú láti yẹ̀ ẹ́wò síra wọn ẹ bẹ́ẹ̀ bá fi mú nǹkan kò sí kíni bẹ́ẹ̀ bá fi mú nǹkan kìí ṣe bídíà àwọn bá fi jẹ nǹkan bídíà ni ìwọ wá fi síbí mu gàrí tẹ́pà ti bẹ́nu rẹ̀ wá fi síbí gbé ẹ̀pà <laughs> ẹ wò gaba o sẹ́wọ̀n pé tẹ̀bá ti dá kankan ìdílé ẹ̀sìn tẹ̀bá ti gbé ìwòrán fáwọn èèyàn sẹ́wọ̀n pé fa àwọn lọ́wọ́ gbà tó fẹ́ fi ìdá rẹ̀ pa ìdá rẹ̀ náà lóló tó fẹ́ lò pẹ̀lú ẹ̀ ó ní fọ́tò yíyá ó ní kúfùrù ni ó sì dúró ti jọun wàláì ó dúró wọn lé ní pé kúfùrù ní tẹ̀ ipe nítorí pé kí ni ànábì ní kúlù musawwirin finnar ẹ̀sìn bá ní sí pé kúlù náà ànábì lò ìtẹ́ bá fi wá fẹ́ yọ kúlù eléyìí tẹ́ ẹ̀ fi wá yọ kúlù bí láti kúfùrù ìwà owó yá ìlódì ẹ̀wọ̀n kan báwọn ìwọ̀n bẹ́ẹ̀ ni ó sì wà bẹ́ẹ̀ sí ìwé ọ̀nà ti kú ẹ̀sìn so ẹni oníṣìí wàláì ó dúró wọn lé lé níjọ́ ni tó pé ìdààmú ẹ̀ẹ́gẹ́ wọ́n mọ̀ pé ìdààmú bẹ́ẹ̀ ni wọ́n ní ah, ẹ̀fẹ́ àfi ẹ̀fà ẹ̀fí lára balẹ̀ àkàrà àṣàlàyé ẹ̀sìn bá mi nígbà tí ó dìde kúrò lórí ó dìde kúrò lórí kí náà gbókọ̀ rẹ̀ lédi ìjòkójọ́ òun tó ṣe tó ṣe lẹ́kìọ̀ fáwọn ẹ̀tọ́ jọ òun mọ́mọ́ náà ṣe jòkó náà ṣe tún jòkó tó kọ́ àwọn ẹ̀jọ́ nu ẹ wá ẹ má lọ ẹ má gbé gbẹkúgbẹ lọ tí wọ́n sọ fún yín wò rí bẹ́ẹ̀ o <laughs> àbá ẹwà àwọn sálàfù bàtà ń sọ̀rọ̀ Abdullahi ibn Abbas jò ní tí wọ́n ròyìn Abdullahi ibn Abbas ìkànnà àwọn àtọ́ ìgbà tí ń ròyìn májìlísù Abdullahi ibn Abbas ó ní ìjòkó Abdullahi ibn Abbas tí máa ń pàwọn ẹni tafsir báyìí ó ní ẹ́ẹ̀rì Allah subhanahu wa ta'ala lára wọn lára ìmọ̀ tí wọ́n wá wọ́n farabalẹ̀ tí wò tí ẹni máa ṣe nǹkan mi ẹ̀rí báwọn afáàsára fi ṣe máa rí nù háìbá máa ń táwọn ọmọ kí ó bá jòkó wájú wọn tán bá ń kẹ́kọ̀ọ́ níwájú wọn báyìí wọ́n farabalẹ̀ wọn ò tiẹ̀ ní kẹ́kì nǹkan orin àwọn ìdìbò ámbèrè tààṣì káfọ̀ wá sọ̀rọ̀ tán nínú ẹ̀sìn nísìn báyìí ibi tó ti sọ̀rọ̀ táwọn náà ó sì ta kété níta pé a ẹ̀ ti ń wí wọn ẹ̀ mọ́gbé gbogbo lọ o ẹ̀ ìdánwò ìpín yín wò rí bẹ́ẹ̀ o so tẹ́mọ̀ ẹ̀ sì mọ̀ pé mọ́nájì kan tó wọ́ ni tí ò sápẹ́lẹ́ bẹ́ẹ̀ kò sí ìtìrọ́ọ̀mù bẹ́ẹ̀ ó ti báwọn nísìn so ìgbà tí ìṣẹ̀lẹ̀ eléyìí wá ṣẹlẹ̀ tí Sheikh Salim Ilari tó tún wá sọ̀rọ̀ jáde lẹ́nu wọ́n wá ní dandan àbí kí ṣe sẹ̀rí mi láàrin kó tó ṣe kí ni kó tó sáà kọ síra náà yìí láìpẹ́ yìí ṣe sẹ̀rí mi láàrin tó tún wá sọ̀rọ̀ míì jáde ó wá sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé á ah, ti ń jẹ́ bídíà ètò ìbára níṣẹ́ báyìí ni báyìí ni ọ̀nà tó gbà pín ní bídíà òjú olójú kan bídíà báyìí ṣètò wá sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún ìlú ẹ̀jọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n ti ṣe kí ni wọ́n sì wà lórí ẹ̀ kí ni wọ́n wá darí ọ̀rọ̀ wọn sí kí ni wọ́n bìí wọ́n ni gbogbo tó sọ kí ni wọ́n béèrè ẹ́ wọ́n ní kí wọ́n lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ti kọ́ra wọn nu ẹ̀dí bá ó sọ̀rọ̀ lóòótọ́ kí wọ́n lẹ̀ rí ẹ̀ ẹ̀dí bá yóò pé wọ́n Islam so inú be ẹ̀rí inú Islam àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé ni sọ fún yín pé ìdájọ́ eléyìí láyà yẹn ìṣèjì táwọn níbi sọlá ọ̀sán bá ṣe sí nǹkan wá ṣe mú lágbára tó náà bá ṣe nǹkan mí yàtọ̀ sí tí ò bá lágbára ń bẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé kíni lẹ́ẹ̀fì mọ̀ pé ah, ó jura wọn lọ. àdìsù ọmọ àti ìyá tó ní nùhínà àdìsù bá ìjẹ̀nà yìí ó ní wọ́n kọ̀ fún wa pé káwọn máa tẹ̀lé òkú ó ní wàlàmù yóò zám àlẹ́ ìná àmọ́ òṣè kíni wọn ò jẹ́ wọn ò mú lé fún wa. sẹ́wọ̀n pé nìsín wọ́n kọ̀ fún wa àti nínú ayù bẹ́ẹ̀ ó tún wá sọ pé wàlàmù yóò zám àlẹ́ ìná ẹ̀rí pé irú àwọn kama àmà rí gẹ́gẹ́ náà nínú sí àwọn sọ̀hábà ìtàn gbọ́ ilọ́tọ̀dà anábì sallallahu alaihi wasallam àwọn sàábé gbọ́ nǹkan kan yé látara àwọn àhàdìrì tá à ń lò fún bídíà látara àwọn àyà yẹn àwọn sàábé gbọ́ yé báwọn sàábé bá ṣe wá ń lò pẹ̀lú àwọn nǹkan yẹn òun náà láàfin máa mọ̀ pé ah, àṣedájú eléyìí àyínú àwọn sàábé tí wọ́n ṣe nǹkan tó jẹ́ bídíà lójú wọn táwọn náà mọ̀ àwọn sàábí ó jẹ́ kó yí wọn pé àánú ni lóòótọ́ bídíà ni àmọ́ ẹ̀ ní ìdí pé wọ́n kàfàrọ̀ wọn nítorí pé lásìkò àwọn sọ̀hábà ẹ̀sìn òtí tàrú débi pé ká má rí ẹni tó jẹ́ aláṣẹ lórílẹ̀ aláṣẹ Islam tó ẹgbẹ́ àbúlá ìbú Mas'ud radiyallahu anhu kó bá kàfàrà àwọn tí wọ́n kóra àwọn jọ tán síbi lórí lóhùn kan níjọ yẹn ni káyé kó kàfàrà àwọn ni kí ló sọ́ọ̀bù rẹ̀ tí òfin kó wọn pé ó yẹ kó wọn tó ẹ̀dínmọ̀ àrùn sí ẹnì kan túbá tí ò bá ti túbá ẹsẹ̀ kí ni ẹ̀bẹ̀ ìníwọ̀dà kí lọ́ba àti ẹ̀sìn báyìí nísìn bídíà náà ló sì ní wá sí ṣé ibẹ̀ ń nísìn ṣé àkáyì bá ṣe déédé dáadáa tí ó bẹ̀rẹ̀ nínú àkáyì ò dẹ́bu ṣé kò ní mà yí pé irú eléyìí nísìn ó túmọ̀ pé kìí ṣe gbogbo bídíà ò sí lójú kan abdullahi ibn umar radiyallahu anhu ti ń kọjá lọ tó bá àwọn èèyàn ní mọ́sálásí kan tí wọ́n ṣe àtẹ̀tùwì ẹ̀sìn báyìí ni ẹ̀sìn báyìí àmọ̀ pé bídíà ni ẹ̀wà tá a bá ṣe pé ìwọ̀n tán látọ̀ wá máa wí àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ní sìn pé bídíà ni abdullahi ibn masudi abdullahi ibn umar wa sọ fún ọmọ kéwù rẹ̀ pé dèjà lọ ẹ akérè jìbìnà min hindi haza fàyínà òbí dà ẹjá kó mi nítorí ṣe ni so bídíà kúfùrù ni wọ́n ń ṣe ń bẹ̀ wọn tó gbé jáde kó nú ẹ̀sìn abdullahi ibn masudi jáde kó bẹ́ẹ̀ kò sọ ìkọ́mọ́tò lòún jà fún wa ẹni bá ń sìn kò mú wọn kó fáwọn ọlọ́sọ́dọ̀ ẹni tó ni wọn dànù kò sí eléyìí bídíà náà àdánù sáàní káṣe ìrún ẹlẹ́ẹ̀kejì ìpèrún ẹlẹ́ẹ̀kejì níjọ júmọ́ ẹ̀ ìbẹ̀nu àwọn ìbẹ̀nu Abdullahi ibn Umar bẹ̀nu wa tó ní bídíà ni ó náà dáadáa lẹ̀ ni ètò ìbá òní sí àdánù tí wọ́n kọ́kọ́ máa ń pè tí àdánù láwọ̀ tí wọ́n kọ́kọ́ máa ń pè ní ìzàwúrọ̀ tí Usman ibn Affan tó bẹ̀rẹ̀ rẹ̀ nígbà táwọn èèyàn ti pọ̀ gan nílùú tí àdánù alákọ̀ọ́kọ́ lè má so etí ìgbọ́ àwọn èèyàn ẹ lọ bọ́ sáyé láàyè kan níbi tó súnmọ́ bí ọjà ẹ kọ́kọ́ pè rún tẹ́bá ti pèrún yẹn bẹ́ẹ̀ àwọn yóò ti pé àsìkò ti súnmọ́ kó di tí wọ́n wá pè yẹn so àwọn sàábì ń bẹ́ẹ̀ ni wọ́n tán gbà pé bídíà ni ẹ̀sìn báwọn nìyí wọ́n wá gbà pé bídíà ni bídíà sì jẹ́ kúfúrú ẹ̀sìn báwọn nìyí wọ́n sì dúró lórí rẹ̀ bẹ́ẹ̀ náà so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ó máa mú wa láti mà ipe iṣẹ́ àwọn sọ̀hábà ìhà táwọn sọ̀hábà bá kọ sí nǹkan kan ní máa mú wa mọ kí ni ìdájọ́ ìdájọ́ eléyìí sòwúrò àwọn kọba yìí pọ̀ nínú ẹ̀ nínú tó tún súnmọ́ wa gan lọ́dọ̀ àwọn àfáà tó tún súnmọ́ àńtò sí Sheikh Albani rahimahullah Sheikh Albani gbà pé tẹ́yẹ bá dìde lérí ìrùkú tẹ́yẹ bá dìde dìde lérí ìrùkú báyìí níbi ìrun ọwọ́ yìí ẹ̀ dàwọ́ kalẹ̀ ni sẹ̀pọ̀ ọwọ́ wa akáwọ́ wa fún wa lórí ìtòsí ẹjì bá nìsìn lórí ìrun ni akáléyà lérí ìrun so tàbá kó bẹ́ẹ̀ tàbá lọ rùkú àwa dìde ìmúlọ́wọ́ yìí ó padà sí Sheikh Albani ní ọwọ́ yẹn ó dà á lẹ̀ ni Sheikh Albani kọ́lá tó bá ka ọwọ́ ọmọ yà gan bídíà ni ẹ̀wọ̀n kan báwọn Sheikh Albani ní bídíà ni kí làwọn gbà lérò pẹ̀lú ẹ̀ yá anabi sallallahu alayhi wa sallam àwọn rí pé anabi ò ṣe bídíà ni. Sheikh Ibn Baz rahimahullah àwọn gbà kọ́lá àwọn náà kọ síra lórí ẹ̀ ipe ọwọ́ yìí o ibi tó dáa padà sí ibi tó ti ká kó náà ló dáa padà sí àwọn náà dẹ́ sàlàyé fún wọn sì máa rẹ̀ ríwá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ìwà àti pé inú àdìsà anábì sallallahu alaihi wasallam tó ní anábì sàlàyé ibi tọ́wọ́ ibi tí èèyàn bá wà lórí ìdúró pé èèyàn máa káwọ́ mọ́yà rí ẹ̀sìn bá rí sìn a sì ti máa bí téèyàn máa wà tó wà lórí ìdúkú àwọn kan wá wà lórí ekún ni àwọn téèyàn bá wà lórí sùjú lọ́wọ́ wá wà ńlẹ̀ẹ́lẹ́ ni tàbá wà ń jòkó àwọn kan wá wà lórí kíni lórí ìtàn ni a jẹ́ pé tó kù fún wa òun náà ni pé ìdúró so a jẹ́ pé tábà wà lórí ìdúró òṣìṣẹ́ nǹkan kan náà lágbọ́dọ̀ wà wọ́n wá ṣe wà láyà wọn òun náà ni wà tábàdìde àdàpàdà sáyà náà ni so wọ́n jọ ṣàlàyé rẹ̀ fúnra wọn so Sheikh Albani tí mo wá fẹ́ lò bẹ́ẹ̀ ni pé Sheikh Albani tán sọ pé Sheikh Albani náà gbà pé gbogbo bídíà àti kúkúrú bá kankan náà ni Sheikh Albani wá sọ nọ́rọ̀ wọn eléyìí sọ tí àwọn tún ni ohun wọn ni kì pé bá tíra kan àbí inú ohun Sheikh Albani báyìí Sheikh Albani wá ní báwọn ṣe wà yìí àwọn gbà pé téèyàn bá káwọ́ eh, táyà lẹ́yìn wà téèyàn bá dìde pé bídíà ni àmọ́ síbẹ̀síbẹ̀ táwọn bá kírun lẹ́yìn onímímọ̀ táwọn mọ̀ pé onímímọ̀ ni tóun wà lórí pé èèyàn máa káwọ́ mọ́yà ni Sheikh Albani ní àwọn náà ó sì káwọ́ mọ́yà iqtida'an bil imam àwọn òbí tẹ̀lé imam kọ́lá àwọn sọ débi pé àwọn máa kírun lẹ́yìn Sheikh Ibn Baz rahimahullah táwọn bá kírun lẹ́yìn Sheikh Ibn Baz lẹ́yìn wọn táwọn bá dìde lérí rùkú àwọn imam òun náà ṣe òun náà káwọ́ mọ́yà ìtìdá àn bèrè imam ìbéèrè táwa bí wọn òun náà ni pé ṣé èèyàn máa ń fi kúkúrú tẹ̀lé imam sheikh albani tẹ́lẹ̀ gbà pé ó ní gbogbo bídíà kúkúrú ni àbí tọ̀ sheikh albani yẹn náà ló wá ní bídíà ni kéèyàn káwọ́ mọ́yà ó tún wá ní bó ti jẹ́ bídíà òun ẹ̀sìn débẹ̀ ló fi ṣe é wá ní ètìdá àn bèrè imam àwọn fi tẹ̀lé imam so eléyìí ní ti báyìí ìntàfi máa lágbàá gbogbo àwọn kìíní ìwòrán ní báwọn onímọ̀ bá bá sí máa ń lò pẹ̀lú àwọn nùsùsù tẹ̀lẹ́pá aláka múnásùka nínú ẹ̀sìn àwọn náwó gán àdìsí kanú àdìsí ànábì sallallahu alaihi wasallam àdìsí tí ń bẹ kán tó bí wa àdìsí tí ń bẹ látàrí àwọn sàhábà mọ̀nà àdàlà fi àmì àhàzà máa lẹ́sà mílùkọ̀ wà rọ́d káwá sọ pé àdìsí yìí ń tọ́ka lórí pé gbogbo sẹ́ni tó bá ṣe bídíà yóò bàjẹ́ kò sí ẹni tó tú bẹ́ẹ̀ rí láyé kò sí ẹni tó tú bẹ́ẹ̀ rí láyé nínú àwọn onímọ̀ sọ ẹni yìí lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ tú bẹ́ẹ̀ wípé gbogbo sẹ́rẹ̀ ó bàjẹ́ ni ẹ wá wò níṣẹ́ ẹ wá wo òjòrò rẹ̀ tó wá fẹ́ tú yóò wá ní ẹni bá mọ̀nà àdáta fi amú ìná ẹ tó bá dá nǹkan kan lẹ̀ fi amú ìná ha sínú ẹ̀sìn wà yìí fọ̀húwá rọ̀dù á dá padà wúwà yẹn kí ni tọ́ka lé lérí àdáta nǹkan tó dá padà yẹn fọ̀húwà rọ̀dù á dá nǹkan yẹn á dá áì màrúdùn kọ́lá àwọn máa ń tú síbi túmọ̀ hadith yẹn pé nǹkan yẹn o mardud á dá padà ni tó náà bá wá tú bẹ́ẹ̀ tán iṣẹ́ ẹ̀ ti bàjẹ́ nu bó ṣe tú bó ṣe rí mo wí fún yín wo títí ẹ̀ ni ó fi kún bí ìgbà tó ṣe pé hadith náà ní ń tú ẹ ti báwọn nísìn yóò ba gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ ni mo sọ fún yín wo tàlíkù tiẹ̀ ni o àmọ́ yóò wá ṣe kí ni yóò wá tú mọ́ hadith fún ẹni tí ò bá mọ̀ tí ò bá mọ̀ tí ò bá mọ̀ àgbẹ̀yẹ̀ hadith náà wọ́n ká kí wọ́n tún fún so irú ma báyẹn ní ti mọ́nájì tí ò da tó burú ni mọ́nájì ni tó jẹ́ pé àti múrú ẹni tó bá wà lérí mọ́nájì ẹ àyàfi tí Allah subhanahu wa ta'ala fẹ́ ń fọ́ nàmá ìmọ̀ ń jìnà ga irú pé làákàyè ni wọ́n fi ṣeré bẹ́ẹ̀ bá ṣe ń pọ́ nù yóò tún gbé mi wá a yóò tún làákàyè yóò ti yìí ti

so wọn lẹ́nì kan náà àwọn brọ́dà wá pè ẹni tí ètò ń ṣe oníkéwú lọ títí ẹgbẹ́ bóyá ọmọ kéwú lọ títí o ó wá pè pé tọ̀ ẹ òun ti ẹ̀fẹ́ kẹ́ ẹ sọ fóun pé ta lẹni tó gbọ́ àdìsí yẹn yé sí pé gbogbo sẹ́yìn ni ó bàjẹ́ nínú àwọn onímọ̀ ga àwọn oníṣègùn sọ́ọ́lì fàwùzán náà gbọ́ yé lọ síbẹ̀ <laughs> ẹwọ báwo lè lọ́sọ̀ bá parọ́ máa wà fá ẹ́ sheikh sọ́lù fàwùzán náà gbọ́ yé lọ síbẹ̀ ọba mú tíra kan ọba ká jáde nù tíra kan fún pé bá a ṣe sọ́ọ́lù fàwùzán ní báyìí báyìí báyìí ẹni wọn ni ó dá ìbéèrè tó wá fẹ́ bèèrè lọ́wọ́ ẹni pé ṣé sọ́ọ́lù fàwùzán ṣé àwọn wá pín bídíà àbí wò pín bídíà ó ní ẹ wọ́n pín bídíà <laughs> ṣàgbélà káyìí náà sọ́ọ́lù wọ́n pín bídíà kí ló dé tán wá pín bídíà tán sì gbà yí pé àdìsí yìí túmọ̀ pé gbogbo sẹ́yìn ni ó bàjẹ́ ẹ ti bá òdìsí ó bá dákẹ́ ẹ ti bá òdìsí sẹ́wọ̀n pé eré òdìsí báyìí àfi kí wà yí rọ́mi tún wá téèyàn ó pa àbí tó wà yìí rọ́mì tó wá náà nígbà tó sọ pé hadithi kan tó fẹ́ lò yìí ó sọ pé ẹni yìí gbà yìí pé hadithi yìí ń túmọ̀ pé ogbó sẹ́yìn ó bàjẹ́ ẹni ó sì pín bídíà ọ̀nà wo ló láti bẹ̀rẹ̀ ni orogún méjì ni wọ́n lè pàdé láíláí ẹ́ kéyìí ó sọ pé gbogbo bídíà kúfúrú ni kéyìí ó pín bídíà ẹ̀tì báyìí nísìn ó tún wá sọ pé hadith yẹn ń túmọ̀ pé gbogbo sẹ́ oníbídíà ló bàjẹ́ láíláí kò lè papọ̀ ẹ̀sìn bá mi sìn ẹ̀sìn mọ̀ pé kìíní ẹ̀ ọ̀rọ̀ yẹn ti ọ̀rọ̀ tó ta kóra wọn yìí so kúkúrú àwọn nǹkan báyìí téèyàn bá ń tẹ́lá káì kalẹ̀ síbẹ̀ ẹ máa mọ̀ wípé ah, ẹ̀sìn yìí ó ẹ pé bí a ti lọ òun náà ni pé inú àṣọ ìsàn akíláta àdìsínà ọ̀jẹ̀má òun náà ni pé yóò so èèyàn papọ̀ mọ́ àwọn sálàfù tó ti kọjá nígbà tí ẹ fi wà ní mọ́nájì burúkú yẹn ẹ̀sìn bá oríṣi wàláì èyí sábà ní èyí nífọ̀kànbalẹ̀ ẹ̀sìn bá oríṣi tó ojú tó sáà mọ́ fi wo gba àwọn èèyàn tó bá láwọn ẹ̀ńsọ́ pé àwọn eléyìí sì wà lérí ike àwọn kẹfẹ́ ìlú gba àwọn eléyìí báyìí ẹ̀dí wà lóṣù eré àánú làwọn eléyìí wà báyìí kọ́lá yóò tún máa sọ́yàn gan ń wo bí ó ṣe ṣe ó ní ah, fẹ́ lọ́kàbalẹ̀ gan àwọn ẹ̀wò bẹ́ẹ̀ yóò ṣe ṣe ń wo bí ó ṣe ṣe ń wo bí ó ṣe àbẹ̀ ah, bí ṣe ń lọ yóò mọ̀ ṣe yálà ah, ni sòkò wá ní máa ṣe kiri hùn yóò sì gbé dájọ́ lé èèyàn wà á mú tẹ̀sùbà lọ́wọ́ kó máa máa yẹsẹ́ wò èèyàn wà á rí mú tẹ̀sùbà lọ́wọ́ kó ó sì kíni so kí ló fà á nítorí pé irú àkídà báwọn àkídà tí ò ṣeé so papọ̀ mọ́ àwọn sálàfù kò ṣeé so papọ̀ mọ́ àwọn sálàfù tòsí tòsí bíi ká tó wá sọ pé àwọn sálàfù jìnnà jìnnà àwọn tó wà lórí lórí sàlàfíyà ntòsí ntòsí ntòsí bíi nínú àwọn àfa ìbẹ̀ láyé nìsí wàláì àkídà yóò ṣe é so papọ̀ mọ́ wọn. àwa àkẹ́tẹ̀ ńbẹ nìsí náà àfa tó wà ní Sudan àfa Umar bin Adam al-Masallati àfa yẹn tiẹ̀ tó ti kún lóko gan àfa òní dàjálù Nàìjíríà ẹ̀dí bá mi sìn òní dàjálù Nàìjíríà ẹ̀dí bá mi òní dàjálù Nàìjíríà ló fún bẹ́ẹ̀ dàjálù lóòótọ́ pé dàjáàlì bí aburú rẹ̀ ṣe lágbára tó ẹni bá aburú rẹ̀ le gan bí aburú ọkùnrin náà ṣe le inú àkídà àwọn kóse tó wá burú tó oníṣìn irú ẹni oníṣìn ó ti gbàgbẹ́ ni ó ti pè ń kẹfẹ́ nínú bó ṣe pè ní dàjáàlì òun ó ti kàfàrà òun nu wọ̀bí táàrí òun ló kàfàrà fáwọn padà rí yóò kàfàrà rẹ̀ dìrì ó kàfàrà bí sọ̀kọ́ náà ti di kẹfẹ́ nínú

àbí ẹni tó wà lójú ọ̀nà sàlàfíà ó wá ní àá ah, pé àná sàlàfì ó ní à ah, sàlàfì lòun kọ́mọ̀ àní tó ń béèrè kọ́ ṣé ẹni tó ti wà lójú ọ̀nà Muhammad Ali Jabata ẹni tó bá rí ní dajjal ó tún pé dajjal níbẹ̀ o ó ní sóhun ni wá ní ẹni yẹn ṣe dajjal ó sì wá fẹ́ bá ti rẹ̀ pé kílẹ̀ ní ṣe wá ní sẹ́ni yẹn ń pe Abu Hanifa ń kèfèrí àbí kò pèrí kèfèrí ó ní ṣe ń ṣe pé ìgbìnà òkú Ibn Hajar ó wá kà wọ́n ń pè wọ́n kébìlà ó ní pé ó ní ẹ ohun gangan ọmọ yẹn gangan fúnra rẹ̀ wá fẹ́ sọ pé ẹni sábò Hanifa ní pé ẹ wọ́n kàfàrà Abu Hanifa yìí wọ́n á bèèrè lọ́rẹ̀ pé ta ló kàfàrà Hanifa ẹni bá nídìí ó wá ní kìtàbù ìkànlẹ̀ wọnú kìtàbù sunna ti ọmọ Imam Ahmad Abdullahi ibn Imam Ahmad ibn Imam Ahmad rahimahullah so pé wọ́n sọ̀rọ̀ pa Abu Hanifa mẹ́ ẹ wọ́n sọ̀rọ̀ pa Abu Hanifa mẹ́ lóòótọ́ àbáyẹn wá sọ fún pé o mọ̀ yàtọ̀ láàrin àtẹ̀jìrí wọ̀tẹ̀kfìr àbáyẹn tó kọ́ lẹ́kọ̀ọ́ bẹ̀ wọn kò sì bẹ̀kọ́ wọn ẹni bá wàláì kò bẹ̀kọ́ yẹn bẹ̀ wọn àbáyẹn ni yàtọ̀ wà láàrin àtẹ̀jìrí kan sáyàn lọ́gbẹ́ ẹni bá sánímà jìrí òhun lẹ́ni yìí àti kan sọ pé kéfèrí lẹ́ni yìí Abu Hanifa rahimahullah Abu Hanifa da'ifun bil hadith

pé Abu Hanifa rahimahullah ibi tí Abu Hanifa gbé ní aside ọ̀nà Iraq lọ́hùn ibi tó kúrú jù láyé yìí nínú àwọn ibi tó ti máa ń da ẹ̀sìn rúwò náà nílùú Iraq náà ló pàṣẹ pé Imam Malik Imam Malik rahimahullah wọ́n ní Iraq ibi táwọn máa ń pe Iraq òdìbà oníṣẹ́ òun náà ní madrabul hadith ẹ̀dìbà ibi tí wọ́n ti máa ń rọ hadith yàní bí ilé alágbẹ̀dẹ tí ẹ̀ ti máa ń rọ hadith wọn a máa pa wọn ò hun àdìsí sì pàrọ̀ rẹ̀ máa nàbí sallallahu alaihi wasallam kó ló sọ so lásìkò yẹn Imam Hanifa jìnà Abu Hanifa jìnà sí Hijaz ó jìnà sí Madina ibi táwọn Imam Malik wà táwọn ti sẹ́yìn ó jìnà sí Maka ní ìsìnkú tó súnmọ́ ibi tẹ́sí láwọn sọ̀hábà àwọn àṣẹ́tùbọ̀ tẹ́sí rí so ibi tó ń wà ibi táwọn pé àwọn nǹkan kan so tí o bá ti wá rí pé hadith tó dá lórí tó fẹsẹ̀ múlẹ̀ yóò wá lo kiyas ìgbà tí o wá tó yẹ kó rẹ̀ má nàbí sallallahu alaihi wasallam ó bẹ́ta fún in tó ń sí ìmọ̀ Abu Hanifa dólé lórí nù ẹ ti níṣì so gẹ́gẹ́ náà ni a sì rí nínú ọ̀rọ̀ gbogbo àwọn àyímà yìí tí gbogbo wọn ni wọ́n gbà yí pé à n tó bá ti lálàáfíà nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam pé ojú ọ̀nà tàwọn náà ni sẹ́gbọ́n ti yọ wàhálà lọ́rùn ara wọn so tá a bá ti wá rí wọn pé wọ́n lo nǹkan míì tí ò lálàáfíà lójú ọ̀nà anábì sallallahu alaihi wasallam á gbà yí pé báyà nǹkan yẹn ò sí kíni kò dé etí gbọ̀ wọn ni wọn ò rí ni torí pé wọ́n ti gbé general principle kalẹ̀ fún wa àfáàyàn wá sàlàyé fún lóòótọ́ ni pé àmọ́ yàtọ̀ wà láàrin kan ó jẹ́ àrọ́ háyàn dá ẹni yóò kò máa ń pa hadith àti ká sọ pé ẹni yóò kèfèrí ni so síbẹ̀síbẹ̀ náà ìsà tún ṣe kí ni ìsà tún yí àṣà yẹn nígbà tó padà yá bóyá kọ́ọ̀lù bóyá fóònù yẹn ó kọ́ọ̀tì ni bóyá fa àpá ni ìdí máa fẹ́ lómi ọ̀rọ̀ wọn ni pé ìdí ẹ̀sìn máa pé aláburú ni wọn ọwọ́ ni ẹ̀jẹ̀ ń tún àfa àwọn pé padà fóònù yẹn wá ní ní wá ń sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ rẹ̀ nìkọ́ọ̀dù papọ̀ máa ó ní wá ń sọ̀rọ̀ yẹn pé à kò ní gbé má à ń sì tó tó pé kò ní gbé má nígbà tó wáyé wá ń sọ fún kejì á ìbá mà ní ìbá ti kọ́kọ́ nínú àṣì kí n sọ pé à ń ta káfí wàláì ó rí kọ́dẹ̀ síbi ọ̀rọ̀ rẹ̀ àbáàdì òrírí <laughs> wàláì ó wà bẹ́ẹ̀ ká ìbá mà ní ìbá kọ́kọ́ nínú àṣì kí n sọ pé à ń ta káfí ẹ ti mọ̀ pé wọ́n àwọn eléyìí ní sí báyìí ká máa ṣe ṣe bígbà tó jẹ́ pé àlìkìyàmà fún kò lè gbèyàn àlìjánà fún kò lè gbèyàn púpọ̀ ẹ̀sìn bá ti pé àlìjánà fún gan kò lè gbèyàn púpọ̀ ẹjá tí àwọn èèyàn kó bẹ́ẹ̀ káwọn ló fi wá sí kíni káfíráyè fẹ́mẹ̀ dáadáa so irú àwọn eléyìí níṣì báyìí ẹ rí pé kíni àkídà àwọn kò so papọ̀ mọ́ àwọn sálàf nítòsí nítòsí mìínú o débi wa lé mẹ́wàá ní tẹ́mi máa o nílẹ̀ wọn tí ogun náà wá ń sọ̀rọ̀ ní wọ́n rìkọ́dù ọ̀rọ̀ wọn kalẹ̀ wọ́n sì ń sọ àsọ́ọ́lẹ̀ pé ẹni yìí wà láburú èèyàn ni o ẹ jìnà sí ihdaruhu wa hadiru minhu ẹ̀yin gẹ́gẹ́ fúnra kọ́kọ́ sọ́ra fún náà sí wa hadiru minhu máa sọ àwọn èèyàn lára ẹ máa polongo rẹ̀ fáwọn èèyàn pé kí wọ́n jìnà sí torí pé ni aburú alákọ̀ọ́kọ́ náà aburú ẹ̀ òun náà ní pé ó kọ́kọ́ gbà pé gbogbo bídíà kúkúrú ni aburú kan tó lágbára ni kẹ́ẹ̀kọ́ gbà pé gbogbo bídíà kúkúrú ni aburú kan tó lágbára ni ìtò tó wá mú aburú rẹ̀ tó wá lágbára sí ẹ̀sìn báwọn nísìn nínú ẹ̀ òun náà ni pé ó tó wá gbà yí pé kò sí ti ń jẹ́ al-udhru fil jahl ẹ̀sìn báwọn nísìn òfin yà ní udhru fil jahl ó lóun fún yà níbi kíni níbi àkáàbí àwọn ìdájọ́ ní tó tún wá jẹ́ kí aburú rẹ̀ tó tún alágbára sí ni pé àwọn nǹkan tí ètò wá ṣe bídíà ẹ̀dínwá àdìsí yóò tún wá ṣe kíni yóò tún wá pé bídíà ẹ̀yìn tẹ́fẹ́ tó bá nílò àkídà yóò ti máa ṣe jẹ́jẹ́ ẹni tó bá nílò àkídà burúkú báwọn yóò wá máa ṣe jẹ́jẹ́ yóò máa wá àwọn nǹkan tó bá mọ̀ pé bídíà ní lóòótọ́ yóò sì máa pé tọ́ a sì máa pé bídíà náà làdó sí èwo làwọn nǹkan tí èṣe bídíà nú ẹ̀sìn àwọn nǹkan tó wà nú ẹ̀sìn tí ń bẹ nú ẹ̀sìn wa ẹ̀dínwá àdìsí káwá pè ní bídíà àbáwọn súnà tó jẹ́ pé súnà tó mustahaba àwọn súnà tó yẹ pé súnà tó dáa ká ṣe nínú ẹ̀sìn láti máa gbalada lórí ẹ̀ tó jẹ́ pé téèyàn ò bá ṣe nínú ẹ̀sìn kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ fún yàn kò kàn ní gbalada ni ẹ̀sìn bá mi. anabi sallallahu alayhi wa sallam kana ya'kulu fi salalati asabi lóòótọ́ ní dẹnu súnà anabi sallallahu alayhi wa sallam a máa jẹun pẹ̀lú ọmọ kà mẹ́ta anabi àti máa sọ pé ká pa ọmọ ká wa lé ọmọ ká tábà fi jẹun ká pa alá tábà fi jẹun ni ẹ̀sìn bá so àmọ́rú súnà yìí ṣé súnà tún kan ni tó jẹ́ pé à súnà tó yẹ pé tẹ́ bá fi kalẹ̀ ìdàkejì rẹ̀ yóò máa ṣe kí ni yóò máa jẹ́ bídíà kàlà kò sẹ́ni ó wí wẹlé yìí láyé o ju ẹni táwọn wí lọ òun náà ló kọ́kọ́ rí gbọ́ yé ni pé tẹ́ bá lè fi síbi jẹun kúfùrù rí tẹ́ bá sọ fún un bí lẹ́sìn ni ìtìyàn èyàn ó ní sùúrù gán pẹ̀lú ẹni ohun kí lọ ní sùúrù sí <laughs> kí ló fẹ́ fa sùúrù ẹ̀sẹ̀ báwọn nìsí kí ló fa sùúrù bí eléyìí tí ò nídìí sùúrù bí tàwọn yòókù ẹ̀sẹ̀ báwọn kí ló fẹ́ fà so ẹnìkan nígbà tí àbúrò bèjì fi wà ń bẹ̀ àfitọ̀wòlá nígbà tí àbúrò bèjì fi wà ń bẹ̀ ẹnìkan tẹ̀ wá jáde kó nínú mọ́níàjì yẹn sàwọn tẹ̀ bá tẹ̀ jáde kó bẹ́ẹ̀ yóò máa tán lára díẹ̀ díẹ̀ náà ni àtẹ́ni wá jáde kó bẹ́ẹ̀ ó rí pé mọ́níàjì yẹn mọ́níàjì tó kọlura wọn ni ó lọ́nà wo mo ní nísìnyí àfáà yín nísìnyí òun gbà yí pé kéèyàn ó fi síbí mú mi kò sí nǹkan tó ṣe léyìn kó fi mu gàárì kò sí nǹkan tó ṣe àmọ́ téèyàn bá fi jẹun bídíà ni bídíà gbogbo bídíà sì ní kófúrò ni mo ní ṣùgbọ́n nísìnyí àbúbèjì àbúbèjì gbà pé gbogbo ẹ̀ o ò lè fi jẹ o ò lè fi mu mo ní wọ́n sì ń jọ ń ṣe kí ló dé tí àbúbèjì ò kàfàrà wọn ẹwọ nǹkan báwọn ẹwọ aburú mo ní kí ló dé tí àbú ìbejì tí ò ṣe kíni tí ó kà fárọ̀ àfa yín tó ń gbà pé èèyàn máa fi mú mi tó gbé ẹni tó bá ti fi mú nǹkan níṣẹ́ ṣe bídíà eh, eh, ni wá <laughs> inú tẹ̀ kọ́kọ́ bí mujtahid kí ni jẹ́ mujtahid mo lẹ́yìn mọ́tò máa ń jẹ́ mujtahid fa láíláí láíláí sábà tẹ̀ ń mo ní gbogbo àwọn bàbá wa àgbàlagbà Sheikh Ibn Uthaymeen Sheikh Albani Sheikh Ibn Baz tí wọ́n fi kú ẹ̀rì kò sí ẹnìkan tó pẹ́yà níwò ṣẹ́hìn wá níwò ṣẹ́hìn lòun tán bá yìn wọ́n gan lójú ara báyìí pé báyìí báyìí báyìí báyìí wọ́n kú ò nígbà láíláí ẹ̀dí báyìí kú ò nígbà láíláí wọ́n kọ́ ni yá rárá ni ẹ wò so nítorí pé kí ni nítorí pé wọ́n fẹ́ fi yọra wọn kúrò nínú ọ̀fìn tọ́wọ́ wá jẹ́ pé nǹkan míì tó jẹ́ pé àárí táwọn Sheikh Albani àbáwọ̀fá mi tẹ́ kọjá lọ tí wọ́n ń sọ̀rọ̀ nípa inú ẹ̀sìn ẹ̀sìn báyìí táwọn kan wá ń tẹ̀lé e. wọ́n wá sọ pé ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn wọ́n ní kíni wọ́n ní kébèrè ní àmọ́ àwọn fáwọn mọ̀ṣẹ́ ìdí ni ẹwà burúkú àwọn àmọ́ àwọn ọmọ jàbàtà ń ti wọn táwọn bá fi sí bí mu nǹkan ti wọn mọ̀ṣẹ́ ìdí ti jàbàtà ti gbé ti wọn ẹ̀sìn báyìí ìṣìyà ti jàbàtà ó ti gbé ti wọn wọn ò ní kàfàrà ara wọn lórí ẹ̀ àmọ́ tó wá jẹ́ pé ẹlòmíì ni ẹ̀tí bá rí sáré pé ó dá lóòótọ́ Sheikh Albani ṣe ìṣẹ́hàdì bí ọ̀rọ̀ yẹn ni Sheikh eh, Ibn Taymiyyah wọ́n ṣe ìṣẹ́hàdì bí ọ̀rọ̀ yẹn ni Sheikh Ibn Qayyim wọ́n ṣe ìṣẹ́hàdì bí ọ̀rọ̀ yẹn ni pé ọ̀rọ̀ yẹn mọ́sára ìṣẹ́hàdìyà ni àgbà bẹ́ẹ̀ pàtẹ́ni wá ṣe ìṣẹ́hàdì táfà yẹn wá ṣe ìṣẹ́hàdì àwa tá àwa dépò mùsẹ́yìn oníṣẹ́ àwa ìṣẹ́ ọ̀rọ̀ tí Sheikh sọ yìí á pẹ̀lú àlàyé tí wọ́n sọ yìí o á mú rí pé á ó tẹ̀wọ̀n lọ́dọ̀ mi mo wá tẹ̀lé e ẹ wà á fi ṣéèkù lẹ ẹ wà á náwó gẹ́gẹ́ látẹ̀yìn wọn <laughs> ẹ wà lè ẹ náwó gẹ́gẹ́ látẹ̀yìn wọn pé ah, ìwọ ló dáná so tó bá wá dé ọ̀dọ̀ ti yín ẹ ní lo irú lò bá mu àbí gbogbo ìnàlẹ́ ti bùtẹ́ ìdì ni ẹ tó gbogbo ìnàlẹ́ ti bùtẹ́ ìdì ọmọ tó yá bá bí ẹ̀yà ni ọjọ́ bẹ́ẹ̀ òwe Yorùbá náà fẹ́ lò bẹ́ẹ̀ ọ ọmọ tí bùtẹ́ ìdì bá ṣe kí ni bùtẹ́ ìdì lòun náà dáhùn. so ẹ rí wàláì tẹ́ bá ń wọnú àwọn àkọ́ ìdí ẹ dáadáa ẹ máa rí àwọn nǹkan tí ó máa kọlura wọn tí ò ní jọra wọn tẹ́ẹ̀bì mọ̀ wípé eré lásán là ń ṣe káàkiri wàláì ẹ̀sán lásán ni mo tún wá gbọ́ lẹ́nu ẹnìkan nínú ẹnìkan tó ẹnu ẹni tóun náà jáde nínú àkídà sponsor bàbá yìí ni ó sponsor rẹ̀ pé kó lọ kí tó bá lọ ṣe ó mọ́rọ́ lọ́dún yẹn ìpè kó lọ jòkó pẹ̀lú àwọn kó lọ ná kọ́ṣà àwọn àfa sálà níbẹ̀ lórí kúlù bí láti kúkúrì tó bá wá ná kọ́ṣà rẹ̀ kó ná kọ́ṣà wọn kó wá ká ọ̀rọ̀ yẹn wálé kó fi ṣe gbogbo èèyàn láǹfààní ẹ̀wọ̀n nísìnyí ẹni ẹlẹ́ni wá sanwó bàálù ẹ̀dí bá rí ó sanwó bàálù ó lọ umra ẹ̀dí bá rí ó gbádùn nu plane ó gbádùn lótẹ́ẹ̀lì ó ẹwọ àbòsí báwọn kò wá rìkọ́dì ẹ̀ nígbà tó wá dé ó ní à ah, kọ́dà pẹ̀lú báyìí òun jòkó pẹ̀lú báyìí ah, kọ́dà wọn ni òun gbìyànjú gan wọn lóun gúdù gan àmọ́ nǹkan lágídí ni ẹ̀sìn báyìí <laughs> ẹwọ ẹwọ aburú wọn ti torí kan bí bá ti bá kú ó yẹ kó ó wá rìkọ́dù ẹ̀ ó wá mú ọ̀rọ̀ ẹni wá bá wa nígbà tẹ́jọ jòkó nígbà tó wa tú àṣírí nígbà tá sí wa tú dáadáa ṣéèkù yẹn tó bá jòkó òun tó lóun nímọ̀ lágídí òun ẹ bá mi sí so ṣéèkù yẹn padà wá sọ jáde nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí pé jalasuma hu fi maka pé mo jòkó pẹ̀lú ẹ̀ ẹ ti bá mi sí ní maka ó bá jòkó ẹ ti bá mi sí wakana min asuhabi jahali almorokab ẹ àbá àwọn ní mo wá bá ipé kíni káàna min ali min ashabi aljani murakkab mo rí pé aláìmọ̀kan ti aláìmọ̀kan rẹ̀ gbọ́ mọ̀pá ni àìmọ̀kan rẹ̀ gbọ́ mọ̀pá ṣe mọ̀ pé sọ́mọ́ sọ pé aljahal eh, àìmọ̀kan méjì ló pín sí eh, aljahalul basit àìmọ̀kan simple àìmọ̀kan ẹ̀dìbà oníṣẹ́ òun náà pè ní aljahalu albasit àìmọ̀kan tó rọrùn ká tẹ́kíní ká àlìjáàlù mi wá àlìjáàlù murakkab àìmọ̀kan tó gbọ́ máa pa eléyìí ń le gan láṣàlàyé láṣàlàyé láṣàlàyé ọ̀rọ̀ fún ẹ̀kọ́ yéèyàn ìtàn wá fi ròyìn afá yìí òun náà ni pé àwọn rí pé min ashabil jahali al-murakkab àìmọ̀kan tí ẹ tún gbọ́ máa pa ẹ jẹ́ fún alákòjú ẹ̀kọ́ bá yé wa ìtumọ̀ rẹ̀ kò má ẹ̀dí bá kí lélẹ́yìn tí mo mú lọ́wọ́ yìí ìmá eléyìí náà ń pè ní kíni alìjáhalu alìbàṣì irú ẹni báwọn tẹ bá fẹ́ kọ́ ẹ kà sọ fún pé n tó mú yìí o kí náà ń pè microphone náà ń pè àwọn tó bá jẹ́ alìjáhil alìmọ́lọ́kàbù yóò mọ nǹkan ẹ̀yẹ sí nǹkan mi kò ní sọ pé òun máa ń tiẹ̀ nǹkan mi ni ó máa sí tẹ bá bèèrè lọ́wọ́ ìgbókí lẹ mú lọ́wọ́ yìí nìsín o lè ní àǹtẹ̀ ẹ̀dí bá ń sìn kí ló fà á tí àìmọ̀kan fi jẹ́ mọ̀lọ́kàbù òun ni pé ẹ ṣe wàhálà kẹ tó ṣàlàyé fún kí ó tó yé ẹ kọ́kọ́ ṣàlàyé fún náà pé eléyìí tó pè ní ansẹ̀ ní ń jẹ́ ansẹ̀ tì ní àbíkẹ́ kọ́ lọ̀lẹ́ wá ansẹ̀ wá kẹ wá fi hàn pé eléyìí ni wọ́n ń pè ní ansẹ̀ tẹ bá wá yanjú eléyìí tán sẹ pé àìmọ̀kan rẹ̀ tó gbọ́ ọmọ kan ẹ ti kọ́kọ́ gbé ọmọ òun kò ní eré ẹ̀ ẹ ṣe wá ṣàlàyé fún pé tó mọ̀ pé pàtó ti mọ̀ pé eléyìí ní jẹ́ ansẹ̀ kò rọrùn ké kéléyìí máa jẹ́ ansẹ̀ kéléyìí náà tó máa jẹ́ ansẹ̀ so eléyìí yóò náà pè ní microphone yóò ṣẹ̀ wáyé ẹ̀tí bá rìn sí so eléyìí wọn pè ní kí aljahalu almurakkab so àbá wa bí ìròyìn rẹ̀ ipe òun bá bẹ́ẹ̀ pé aljahilu almurakkab sọ́rọ̀ tí wọ́n parí bá ti a bá bẹ́ẹ̀ pé aljahilu almurakkab ni so níbẹ̀ yìí ẹlòmíì tún wá challenge láìpẹ́ yìí ó wá challenge ó ní ẹ̀sọ́ fáfá àwọn pé èsè tí máa ń sọ̀rọ̀ pẹ̀lú Yorùbá ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ <laughs> ẹ̀wọ̀n kọ́ mùsẹ́ìdì nàìjíríà wọ́n ní èéṣe tí máa sọ̀rọ̀ pẹ̀lú yorùbá bí ọ̀rọ̀ ẹ̀ pé ẹ sọ fún ó sọ̀rọ̀ ní lárúbáwá ẹ̀dìbà mi kó bá àwọn sọ lárúbáwá kó sọ ó wá sẹ́ǹdì ẹ̀ káwọn wá pin káwọn fi pọn káfáwọn apá lọ́hùn ẹ̀dìbà mi ká mọ ti ń bẹ ní ọkàn rẹ̀ gángan lónìí sunday yìí sì àìsẹ́tì ọ̀pọ̀lọpọ̀ challenge ẹ̀ ipe muhadara sunday yìí kọ́lá wá ti pé báyà bí ìṣẹ́jú márùn-ún tí ò bá tiẹ̀ ní pọ̀ ìṣẹ́jú márùn-ún bẹ̀rẹ̀ kó fi sọ lárúbáwá kó fi ṣàlàyé àkídà rẹ̀ ká gbọ́ tó bá wá sàlàyé rẹ̀ kó má jẹ́ pé àwa làákà ń sọ fáwọn àyẹn lọ́hùn pé tí máa wí tí máa wí nì wọ́n ní jáwó tiẹ̀ gbọ́ lẹ́nu tiẹ̀ náà so irú eléyìí náà nísì kò ní ṣe kí ni kò ní ṣe ẹ̀dìbà nísì kò ní ṣe tó pé bí ọdún bí ọdún márùn bí ọdún mẹ́fà sẹ́yìn ló nísì àwọn kan ṣe gbìyànjú jẹ̀dáhùnmọ́lá ọkà ìlànà wọ́n wá kó gbogbo àwọn àkídà yìí jọ wọ́n wá sa gbogbo àwọn àkídà rẹ̀ jọ àwọn wá kọ́ ní bàtà wọn kọ́ lárúbáwá tán wọn wá fi ránṣẹ́ sí pé ẹ bá wa gbé e fún un pé kó bá kó wò ó látòkè délẹ̀ yìí tá a bá fi parọ́ ọmọ bẹ́ẹ̀ tí ò bá sí bẹ́ẹ̀ ká yọ ọ́ kó bẹ́ẹ̀ tó bá ti wá rí pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ kó wá sáyẹ̀nsì pé á lóòótọ́ o ẹ́ tó bá sọ ààrẹ di kòmákọ kòmáka ó sàlẹ̀ sáyẹ̀n ẹ̀yà sáyẹ̀nsì tó bá wá sáyẹ̀nsì á wà á tẹ́ǹdẹ̀ táwọn àfáà nílẹ̀ lárúbá pẹ́tọ̀ ẹnìkan bẹ tó níwà kídà èso fún wa ni pé táà nẹ́bì ni wọ́n bẹ́ẹ̀ lọ́dẹ̀ gbé e fún lọ́wọ́ <laughs> ẹ ò lọ́wọ́ rí sí pé táà nẹ́bì ni wọ́n bẹ́ẹ̀ lọ́dẹ̀ gbé e fún lọ́wọ́ rí ẹ ti bàbá rí sí ẹ ti mọ̀ pé ó ti ẹ̀sí wá ó ti dí ọ̀nà pa wàláì ó blọ́ọ̀kì ọ̀nà ni nítorí pé ndí ń sọ fún yín ni pé ẹnìkan ṣoṣo dá ẹ lẹ́ẹ̀lọ́dẹ̀ gbé e fún sáìn rẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọ́n bá kọ́ ńlárúbáwá pétọ̀ wọ́n ti ní ó kọ́ ti pẹ́ kọtíra kọtíra olówó kọ òun ó kọ òun ó kọ òun ó kọ dòní lónìí kò kọtíra yóò sì máa sọ pé ẹ gbogbo tí àtẹ ẹkọ mímu náà mo bá yín tún ṣe tọmọ bá yàn tún ṣe mọ ìwọ ṣe tiẹ̀ ní tuntun kárí so kò wá kọtíra dòní olónìí wọ́n wá ní mọ̀wùlẹ̀ kọtíra tíra lè gun àbí lẹ́nu káwọn ògbé báwọn àfáà kágbé báwọn lájínátù dá ìmá àwọn àfáà yẹn náà tó ń rí fáà sí pé àwọn àfáà tó ń ju àwọn lọ ní o ẹgbẹ́ káwọn ògbé fún lájínátù dá ìmá wọ́n wá ká wọ́n wá wò wọ́n wá ṣe fásitì wá lórí ẹ̀ ẹni máa ń sọ ọ̀rọ̀ yìí so irú eléyìí náà ní sìn tọ́ ká má máa ń ṣe kí ni ká má jà kàn ní bóyá ń sọ lárúbáwọn lọ́wọ́ báyìí <laughs> àbí bóyá lárúbáwọn ni wọ́n fi ṣe mọ̀hádọ́rà tó ní báyìí so ẹ̀ ti rà ní sìn fún gbogbo irú àwọn kan báyìí ní sìn wàláyìí kò lè so yẹn papọ̀ mọ́ àwọn sálàfù tòsí tòsí bíi káàtó wá sọ pé àwọn sálàwù tó ti kú lọ́rùn tipẹ́tipẹ́tipẹ́ oníṣòwò yẹn pápọ̀ máa a ti mọ̀ pé ẹ̀sìn islam wà yìí àkídà tó àìsí súnà wal jamaa yìí àkídà kan ni ó ní ìsìnáàdì ó ní ìsìnáàdì níbo ló ti gba ọ̀rọ̀ yìí wá ìsìnáàdì wọn èyí sì gbé pamọ́ tàbá tó lọ fura láfà yìí ti báyìí yẹn òun náà ní ìsìnáàdì jagunjagun kan tó ṣe gbé yọjú ni gbé yọjú kán wá ṣèwádìí nípa àfáà tó ló kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tó ní olónìí ni àmá gbogbo àwọn nǹkan báwọn ní ṣe àwọn nǹkan tó burú jáì ni so alima aburú tó tún wá léwu jù tí gbogbo agbọ̀dọ̀ sọ́ra fún òun náà ni pé ẹni tá à ń sọ yìí nìsín tí bá ń sọ̀rọ̀ yóò máa kó ti àwọn àfáà sálàbù gidi ṣéèkù bínú tèmíà òun náà sọ báyìí pé ṣéèkù azan ṣé sọ́ọ̀lì kò zan náà sọ báyìí pé ṣé sọ́ọ̀lì tèmí àfáà wọn ọ̀nà yóò jọra wọn àwọn àfáà yìí sì wọ́n pín bídíà wọ́n ò sì pín bídíà kí ló ń fi wọ́n tẹ̀lé sí so ìrújú lélẹ́yìn ìdá nǹkan rú báwọn èèyàn lójú ni so ibi tá a ti lọ iná ni pé àkídàtò àlìsúná wàlìjàmá a òun náà ni pé tẹ́rìbùtù mọ̀tẹ́nìkì ha ìmọ̀ so àwọn tó bá ní àkídà yìí ìmọ̀ so wọ́n papọ̀ mọ́ ta ni àwọn àsálàfù àsálẹ̀ yóò sọ papọ̀ máwọn sálàfù sọ́ọ̀lì tó yẹ pé a ní ní kìnnì kan lónìí táwa sọ pé kò jẹ́ bẹ́ẹ̀ lánàá lọ́dọ̀ àwọn sálàfù táwọn náà wà ní kò jẹ́ bẹ́ẹ̀ àwọn tó ní ṣe pẹ̀lú khasaisu aqidati ahli sunnati wal jama'a tó bá di ìjọ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala so àwọn ìdótúkù nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sà tó yẹ pé a máa rí lára ahli sunnah wal jama'a tó jẹ́ pé nínú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ míì nínú àwọn oníbídíà míì a ní rí lọ́dọ̀ wọn láíláí ẹ̀sì bá wọn nísì gbogbo àwọn tá ń kàkalẹ̀ gbogbo àwọn ẹlẹ́gbẹ́ oríṣi sítẹ̀bù lígì làkídà àwọn aṣọ wọn máa àwọn sàábé ni ẹ́n àbáwọn tmc àbáwọn tàbọ́mún àbáwọn kínáwókọ̀rẹ̀ kwan àbáwọn amadíyà ẹ́n àbáwọn jàfàríyà àbáwọn tìjàníyà àbáwọn kọ̀dìríyà àbí gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ báwọn èwo ni àkídà àwọn ẹtì báwọn oríṣi ló so wọ́pàpọ̀ máa nẹ́bí ẹtì báwo ní sì tí ẹ bá ti pé ìtẹ́ máa fẹ́ parọ́ ìmáà nàbí sallallahu alaihi wasallam àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá sí àlékún àgọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wa múlẹ̀ só ìlànà nàbí sallallahu alaihi wasallam kó jẹ́ ká wà lórí Allah subhanahu wa ta'ala ní kápá láti fi òdodo hàn wọ́n láti sí ojú wa síbi òdodo kọ́dà ẹni tó jẹ́ eléyìí wọ̀nyí gan tó jẹ́ ọ̀dádá tó dá ogun ẹlẹ́yìí náà Allah subhanahu wa ta'ala ní kápá láti fi mànà tí ó sì mànà tó abẹ́ àwọn òjá kàmùnà abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́mọ́sà fi òun náà mànà so abẹ abẹ kó fi mana kó fẹsẹ̀ tiwa náà nílẹ̀ lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam innahu waliyu dhalika wal qadiru هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم نعم وعليكم السلام ورحمة الله وبركاته